This is how we do it. This is how we do it. It's Friday night. This is how we do it. You go to the open market to get these things. It will be cheaper. To buy jẹ́ pàrin ọjà ló lọ rà, ó lè five hundred naira. What are you doing? Make a breakfast. Musa, no bow. How do know that? Mommy doesn't like the fact that you're the one making the house. Mm. Mama. Ṣẹ́wà. Alright, see you later. Ah, wọ́n dẹ̀ ti so oúnjẹ èèyàn mẹ́ta. Ọyàn mọ́mì ni mo ti mú láti ilẹ̀. Ọyàn tèmi ló wá mú sìn, òun dẹ̀ ló máa máa mú. Táwọn ọmọ ẹ̀ náà tún máa mú, wọ́n máa filẹ̀ fún ẹ̀ wà tún wá máa you fún. Ṣẹ́wà rò Babe, babe, what is it? Kí ló ṣẹlẹ̀? Ṣé mo yàgbẹ́ sára? Ẹnu ẹlẹ́wà yẹn tí ò ń bolówó nu, kò ní ti ń wájú bẹ́ẹ̀ ṣe wà yẹn. You look terrible. Look at you. You look pale. Sọ̀rọ̀ bí ẹni pé mi ò tí ì múra mi tí ì wo mírọ̀ láàárọ̀ ẹ̀. Really? Yes. That mirror is lying to you. Mr. Rotiwan's mom had an accident. Oh! This is big. Oh! Are you pregnant? No, hmm. I'm not pregnant. O gbọ́dọ̀ mi. Ìyàwó rẹ ti bímọ. Ìyàwó mi ti be. Ladies first. Hey! Sọ̀rọ̀ tiwa, sọ̀rọ̀ tiwa. I still mo lè fún yín, ó ní please go and prepare for his funeral. <laughs> I want her to feel the warmth of his father.

ọmọlá lọ ń wẹ̀ lódò. yóò wà wẹ̀yẹ yóò mọ́ róró. ọmọba lọ ń wẹ̀ lódò. yóò wà wẹ̀yẹ yóò mọ́ róró. ojúmọ́ ọlá ń lọ wẹ̀ lódò. yóò wà wẹ̀yẹ yóò mọ́ róró. ọmọba ń lọ wẹ̀ lódò. yóò wà wẹ̀yẹ yóò mọ́ róró. ojúmọ́ ọlá ń lọ wẹ̀ lódò. olúwa mi kì í olúwa mi kì í ọmọba ń lọ wẹ̀ lódò. olúwa mi kì í yóò mọ́ róró. ojúmọ́ ọlá ń àwọn ọba tó jẹ́ nìkan ṣoṣo ní lọ sódò wa tí gbogbo àwọn èrò yìí wá tẹ̀lé bí ó sì wẹ̀ tán lónìí kò sẹ́ni tí ó dòdò ah, ilé ọlá mọ̀ wù mí o. ọlọ́lá ni ọ́ ń rúra rẹ pin ni kó ló tó bá kó wọnú ilé mi ó di ọlọ́lá. kò ah, tọ́ wà ní ìtọ́ sọ ó wù ọ́ òkúkú wẹlẹ́dà rẹ̀ etí káláwé ń ràn. Ah, kí mo wá sí ìsọ tó sì ń fèèbọ ara bù mí ẹnu ẹ wọ̀ nínú ọbẹ̀ ẹ̀la aago mi ni ó padà dádìí yẹrẹ gbẹ̀yìn. ọ̀la ń lọ wẹ̀ lódò. yóò wà wẹ̀yẹ yóò mọ́ róró. ọmọ ọba ń lọ wẹ̀ lódò. yóò wà wẹ̀yẹ yóò mọ́ róró. ojúmọ́ ọ̀la ń lọ wẹ̀ lódò. yóò wà wẹ̀yẹ yóò mọ́ róró. ọmọ ọba ń lọ wẹ̀ lódò. yóò wà wẹ̀yẹ yóò mọ́ róró. ojúmọ́ ọ̀la lọ ń wẹ̀ lódò. yóò wà wẹ̀yẹ yóò mọ́ róró. ọmọ ọba lọ ń wẹ̀ lódò. yóò wà wẹ̀yẹ yóò mọ́ róró. ojúmọ́ ọ̀la lọ ń wẹ̀ lódò. yóò wà wà wẹ̀yẹ yóò mọ róró. ọmọ bá lọ ń wẹ̀ lódò. yóò wà wẹ̀yẹ yóò mọ róró. òbòkun wẹ rí o òbòkun wẹ o bọ̀sà wẹsẹ̀ ojúmọ́ lọ́lọ́run wẹ̀ ló mọ́ róró òbòkun wẹ rí o òbòkun wẹ o. òbòkun wẹ rí òbọ̀sà wẹsẹ̀ ojúmọ́ lọ́lọ́run wò ló mọ́ wòrò òbòkun wẹ rí o òbòkun wẹ rí o òbòkun wẹ rí òbọ̀sà wẹsẹ̀ ojúmọ́ lọ́lọ́run wẹ̀ tó mọ́ ròrò òbòkun wẹ rí o òbòkun wẹ rí o òbòkun wẹ rí o ó bọ́ sàwẹ́sẹ̀ ojúmọ́ lọ́lọ́run wẹ̀ tó mọ́ ròrò ó bòkun wẹ̀ rí o ó bòkun wẹ̀ rí o ó bòkun wẹ̀ rí o bọ́ sàwẹ́sẹ̀ ojúmọ́ lọ́lọ́run wẹ̀ tó mọ́ ròrò ó bòkun wẹ̀ rí o ó bòkun wẹ̀ rí o òbòkun wẹ́ rí òbọ̀sà wẹsẹ̀ ojúmọ́ lọ́lọ́run wẹ̀ tó mọ́ roro. Ah, olúwa mi ẹ̀pára mi ẹ̀pára mo lórí ibùkọ́ níwọ̀nyí lókè ń. Ah, ah. olórí ibùkún ni fi ètò ó lè wú ó sọrí ibù ni ó sọrí ibù ni kò ní dáa fún ọ ó sọrí ibù ó sọrí ibù ó sọrí ibù ni ó sọrí ibù olórí ibù. ìwọ ọmọkùnrin ilé rẹ wo ọ̀nà rẹ wo ìran kan wò tí ò ní wọ mímọ́. àwòmọ́ rẹ̀ rè eléré ibú kí náà wò ti rí ọwọ mi kí ajá lọ jà lọ jà lọ. ẹ kí ni n sọ pé olórí ibú kan ogun orí igi lọ ìwà ń wo ìhòòhò ìyàwó mi ayé ń tọ̀ wọ́n máa bàjẹ́. àṣẹ àṣẹ wọn. kòkòkò máa ní dáa fún. àṣẹ. yọ márùn fún jégéjégé ni. àṣẹ o. torí pé rírun báyìí lonísọ̀nà máa ń rún awọ kó tó fi sóńdè. Ah! ayé rí òrùn ni o. Ah! Ah, àti pé ìgbà tó wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí lẹ́yìn wá ṣe fún tọ̀hún. ẹ mọ̀ sọ̀rọ̀ kéke ohun tó jẹ́ pé àwọn ẹ̀ṣọ́ bára ṣàkólẹ́yẹ kankan tá à ń lo lórí ibu rẹ̀ lóko kódà oko kan ò bá. gbẹ́nu sọ̀hún oko wẹrẹwẹrẹ ń sọ kí bẹ́ẹ̀ bá sọ kò fẹ́ sùn gan o kò yàn lè bẹ̀ sùn. sẹ́ẹ̀rì bí mo ti ń sọ yìí àyà yín bẹ́ẹ̀ níbi tí ti ń sunkún o láàfin kódà ń sunkún yọ̀bọ̀ ni. Ah! ọ̀daràn ó gbọ́n tó sọ. ó ní sunkún yọ̀bọ̀. ìyàwó mi ń sunkún wọn ò wá gbà mí ni lèmi tó yẹ pé ojú ọbẹ̀ gangan lèmi fúnra mi ń wò di bí mo ti ń bọ̀ sọ̀rọ̀ yìí n ò tí ì fi mú yán ọ wá wí tá ìwé ó ní ìyàwó mi ń bẹ láàfin ń sunkún yọ̀bọ̀. mo gbọ́. ṣé o mọ̀ pé bọ́dẹ̀dì ọ̀bá dùn ebi ìgbẹ́ nílùú rí ni. bẹ́ẹ̀ni. bínú òdìdẹrẹ́ ọ̀bá dùn ikú òdi rẹ̀ ní òun wà nù bànújẹ́ tèmi náà wà á ti wà nù bànújẹ́ báyìí. a ti jẹ́ wà nù bànújẹ́ báyìí ah! ẹ̀yin gẹ́ ti wà nù bànújẹ́ o. ẹ ti wà nù bànújẹ́ o. má lọ má lọ òun wò mí rẹ. ẹ kò sí nǹkan tá a ṣe sí ju pé ọlọ àlọ wò náà ni ọpẹtù sínú àṣàní fi sínú ẹ lẹ o. ọ̀rọ̀ tó wà nílẹ̀ kò ń sọ̀rọ̀ ẹ báyìí ẹ mọ́ ọ lọ bí n bá ń gbọ́dọ̀ yín wọ́n wà rẹ̀ má lọ má lọ má lọ má lọ má lọ má lọ má lọ mú lọ lórí rìn á wà fún ọ lówó. mú lọ kó yó. kí ló ní ká ìta ṣe ni pé a lọ sọ́dọ̀ rẹ̀ ọ lè pẹ̀tù sínú tó bá pẹ̀tù sínú àti pé ẹ̀ǹkan ló wò sí bó wo ni kò débẹ̀ kó kàn fojú rí ni ètè rẹ̀ òní. osori ibu ni osori ah, ah. ibu ni so so mọ ohun tí o ti gbé sójú lára o ìyàwó mi tó wò nígbà tẹ́mi gunra lára mi tí wọ́n bá fi débẹ̀ gbogbo ẹ̀ ni ó ti yọ àlùbáríkà ara rẹ̀ kúrò. wà á rẹ pẹ̀lú ojú. Ah, ojú ń bọ́ sọ ojú ń faṣọ yà ojú ń já nǹkan láyà. jámọ̀ làáfin gbà náà jámọ̀ làáfin. ojúmọ́ ọ̀la àjíkẹ́ mi eh, ọmọ elégbèje aṣọ èmi ló mú un tó ń fàjúrò báyìí kò gbọ́dọ̀ sẹ́kùn ilé ọ̀la ló wà yìí ààfin ọba sì ni torọ ọmọ ọba ni ọ gbọ́dọ̀ sunkún èmi ló sì ọ sọ fún mi. Àdínkù ara àláwẹ̀ wọn orí wọn wẹ̀ wọn ò wọ ẹsẹ̀ kankan wọn wẹ̀ wọn ò jù ebi wọ̀ lọ́mọ ládé ládé ládé aláàfin ọ̀ládé adé òrònú ńlá gbà fáláàfin òwú ọmọ kẹ lágbàárò kí ló ṣe. kábíyèsí ìgara ọlọ́sà kan mà ló jà lólè. olè ẹ̀gbọ́n ṣé owó ni àbílẹ̀kẹ̀ àbáṣọ èmi ló gbé. ojúmọ́ ọlá ọmọ ọba ẹnìkan dà ọ́ lólè ah, ah. ní ìlú tẹ́lẹ́dùwà tó sọ wá lọ́dọ̀ sí lẹ́nìkan ti wá dà ọ́ lólè wò ó má sọ aṣọ òkun tí aṣọ ń di ọ̀rọ̀ yìí kọ́ ọjẹ́ kárò tó ọbẹ̀ dì mí ah, gbogbo ẹni ọba wù ọjẹ́ sọ orúkọ olúwa rẹ̀ báyìí báyìí. nígbà tí mo lọ rèé wẹ̀ lódò òkìnnà láàárọ̀ yìí gẹ́gẹ́ bí ìṣe mi mo ti bọ́ gbogbo aṣọ mi tán mo sì ti ń fi òhò mi hàn odò àṣé kì í ṣodo nìkan mò ń fi ọ̀hún mi hàn ọkùnrin olórí burúkú kan wà lórí igi tí ń jí mi wò kábíyèsí gbogbo ọ̀dọ̀ ara mi mọ̀ ló ti fojú kó lọ tán. mo gbé o. olè ara ló jà olè ara orí mi. olórí burúkú ọkùnrin wo ló dọ̀dọ̀ kú dẹ̀ wo ààrẹ ni àbọ́mọ bíbí inú ìlú yìí ta ló lóde tí ò gbà láwọ. yóò lọ ojúmọ́ ọlá ṣé o mọ̀ ń tọ̀hún torí tó o bá ti lè mọ̀ ọ́ pẹ́rán ìdá ọba ọba àti gbogbo mọ̀lẹ́bí rẹ̀ wo yóò parun ni ìmọ̀ ìdámọ̀ ọ̀bọ̀rọ̀ jẹ́. ẹyẹ mi o. ojúmọ́ ọlá. níbi ìsè. nígbà tí ìṣẹ̀lẹ̀ ń fi ṣẹlẹ̀ gangan tí ibi ń bojú ìjà ọ́ lólè ara àwọn ẹ̀ṣọ́ rẹ̀ ń dùn wá. Ah, gbogbo wọn ló máa ń lẹ̀ lóko àmọ́ kò sóko kankan tó bá a ìgbóyà wọn ní ọ̀nà ìdí ayé ló mórí lé. yéè. Yeah! aráàdé ayé ló já ọmọ mi lólè ara òun. wọ́n ló mú orílẹ̀ ọ̀nà ìdí ayé. ìdí ayé. ìdí ah! ń kí olókùn ọ̀pá ara. balógun ọ̀fẹ́ o ṣé ẹ sì lérò wípé àwọn ọmọ karambà ní ìwà ànúgbò. nígbà tá iye wọn ọ̀fẹ́ bàjẹ́ ibi tí mo ní wọn wà rè ṣé wọn wà fi bílẹ̀ wọn lọ rè dúró ń bò mí nígbà tí wọ́n ṣe pé ibi tí wọ́n lọ lórí ibùgbà wọlé rè. tí wọn ò bá sí láàrin wọn pamọ́ ni ẹ jáde sí i. ẹ ṣíra ńlẹ̀ ẹ ṣíra ńlẹ̀ èyí ti rí bóun ni. olúwa mi àti wà nínú gbóyè látàárọ̀ àrí nǹkan kan kò sí ibi tá a ti fọ àti wá gbogbo nínú gbóyè àrí èmi tiẹ̀ wá mọ̀ pé kó má jẹ́ pé. pé kí ni pé kí ni. kó má jẹ́ pé àwọn ọmọ òrí nǹkan kan kò díẹ̀ rí nǹkan kan ni ìdàndán lórí agbọ̀nba àkókò wa ṣòfò nínú gbó ni. gbàgbọ́jú rẹ sọ. olóṣì. àkókò òwò ló fẹ́ fi ṣòfò wọ́n ní kẹ́ ẹ wá yàn ẹ̀yin ṣe bí olórí búkú nugbó ẹ̀ lè kọ́ nugbó. tí a mọ mọ́ra olórí ibú yìí ọ jẹun jésù lọ bàbá ṣe pọ́nmú dẹni wèrè bá ń jẹlé kò ní lóhùn yóò yóò máa dúró ara máwọn tó kù rẹ̀ lọ́wọ́ wèrè òun ní àmẹ́rọ tó dáa jù tọ́sí pé àárín ni mo ní ọwà tó o bá sì jẹ́ kí inú bí mi bí mo ti ń wọ yìí ó mọ̀ wípé ènìyàn lọ́mọ alákẹ́tẹ́ nípe ọmọ aláwòrì jíyọ ọmọ náà wẹ́rẹ́wẹ́rẹ́ ti ń tajọ́ ní níjù bí nọ́mbà búrẹ́kẹ́tẹ́ ọmọ oníjù tèmi ò gbọ́dọ̀ sójó. lọ́ọ̀gùn afẹ́ o. sọ́yà kẹ́yìn ò ń sojó níbikíbi. ọ̀rọ̀ yín yé mi tọ́ bá kọ̀ lógì a padà fọnú kan rọ ni àárín ilẹ̀ gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ bá rí wọn bí bàbá yín rẹ wálé bẹ́ẹ̀ bá wálé wọn ṣèyí lọ́fọ̀. bàbá ìbá dáa ká máa bá yín lọlé o ká máa lọ bá yín ṣàgbo ká sì máa bá yín jogun ó dáa ju bá a ṣe ń sáré kanú gbòòyò torí oyin lé mi mo sáré ẹsẹ̀ mi ò balẹ̀. wèrè ń gbélé yín ọlẹ mọmọ oyin léwọ yìí ibi tó yin ti ta lójú dà bàbá ṣe gbóyin ní bá ní ibi kọ́ lọ́ọ́ gbà á ọ ti gba ojúde lọ́hùn tó ti sá lọ olòṣì gbọ̀ngàn náà dúró de kú ọkọ̀ kẹ náà ni tí wọ́n bá bí yín dáa wálé ẹ bá sọ mo ní ẹ ṣe tá bá ní ṣera yín ló fò dànù wo ọ̀gangan ọ̀nà lálákè sọ mo sì rí kẹ́ ẹ ṣe ẹ ṣe kíákíá. ẹ ayé ẹ̀dẹ̀ ti dúró orí burúkú ẹ ní yín kú pé ẹ̀yin ọmọ ọlánìtẹ́ òun fi mí lọ́kàn balẹ̀ pé wọ́n ò rí mú èèyàn fojú jà ń lólè ara látòkè délẹ̀ láìṣe kankan ó ní wọn ò rí mú ọjọ́ wo náà torí mú ọlánìtẹ́. Ah. ojúmọ́ ọ̀la ojúmọ́ ọ̀la wo mo fi ṣe sùúrù o kábíyèsí ó máa dákẹ́ lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí n tó mú kábíyèsí tí wọ́n fi da gbogbo àwọn ẹ̀ṣọ́ sínú igbó pátápátá pé wọ́n gbúdọ̀ wá olórí ibú ẹ̀ wọ́n gbúdọ̀ wá aláwárí ẹ ṣé wọ́n ti gbàgbé pé alábàáhùn tó kọwọ́ bọnú báyìí tọkẹsẹ̀ bọnú ńgbà ọba ya fúnra ara rẹ̀ ní ọ̀yọ́ rí ní ọ̀yọ́ ṣẹ̀ síta wọ́n wá rí láìpẹ́. ó wá wèrè jáde àti pé sẹ́rí tán bá ti kọ́kọ́ rí mú báyìí nǹkan táwọn kábíyèsí gbúdọ̀ sí ni pé kọ́kọ́ yọ ojú ẹ̀ méjèèjì tó fi rí nǹkan kọ́kọ́ yọ gbogbo ẹ̀ sọ̀nà. ẹ kọ́ yọ. ẹ ẹ mọ̀ bínú o àbá kan tó wá wà tèmi fẹ́ dá o kí ló dé tí kábíyèsí òkúkú ṣe ṣètò àwọn ẹ̀ṣọ́ ọkùnrin kí wọ́n fi papọ̀ mọ́ta àwọn obìnrin tó bá ti rí ẹ̀ṣọ́ bíi ọkùnrin bíi mẹ́fà tó bá yẹ pé àwọn ẹ̀ṣọ́ ọkùnrin wà ń bẹ̀ ni ní tó ṣẹlẹ̀ yóò ní ṣẹlẹ̀. ọ̀rọ̀ wòlé lọ sọ. Mm-hmm. ọ̀rọ̀ aláìlọ́pọlọ lọ sọ ah, nígbà tí a ní èèyàn kan gorí igi ẹ ó wo ìyàwó mi ọwá ní kí kábíyèsí kí kí kí kọ́kọ́ kó ẹ̀ṣọ́ ọkùnrin mẹ́fà kí wọ́n kó tẹ̀lé ìyàwó mi dákun nígbà tí ìyàwó mi lo odò tó fẹ́ẹ́ rè ewé ẹ̀hún ṣé gbogbo àwọn ẹ̀ṣọ́ ọkùnrin náà kọ́ ni wọ́n rí gbogbo ìyàwó mi tán wọ́n ojú méjì méjì tó wà lágbárí wọn kọ́ ni wọ́n fi rí tán bóbó ló ti ń sọ̀rọ̀ tiẹ̀ báyìí ah. ó sọ̀rọ̀ ẹni tó nílàkàyè kọ́ bọ̀ ah. ẹ jẹ́ bí ọ́ ní ìbéèrè kan tí kábíyèsí bá ní kí wọ fúnra lára ẹ kó o wá lára àwọn ẹ̀ṣọ́ tí ọmọ tẹ̀lé ìyàwó mi ọ jáde. a ṣé wàá kọ̀rọ̀ sọba lẹ́nu mi kọ́tán èmi gan ni jàṣájú ọba ló rán mi sí. àṣájú kọ́ ló jẹ̀jà dúró adé ni àbí kí ni sí ọ. kọ́tán eh? sọ̀rọ̀ ló sọ lẹ́nu sọ̀rọ̀ ló sọ lẹ́nu ah, ah. adítàndé ọmọ ọjọ́ ó sì jẹ́ kí tàǹdítàǹdé ó wà ó bọ́ ságbó ah, ẹnu rẹ yọ̀bọ̀yọ̀bọ̀ bí ẹni palá sẹ́nu. ọ̀rẹ́ ọkọ sọ bú mi bú mi. ṣé ń gbọ́rọ̀ ẹ ìwọ náà sọ́ọ́rí báyìí sọ́ọ́rí pàwọn ẹ̀sọ́ rẹ̀ gan wò ó ń wò mí o ó rà pọ̀ fẹ́ bú mi. kò lè bú ọ kò lè bú ọ kò lè bú ọ. ọkùnrin inú. bọ́ọ̀lù. Zaki o gbogbo onúgbòdì ayé la ti tú ààrẹ igun ti ń jáde kẹrẹ o kódà àwọn ẹ̀ṣọ́ kan sì wà ń bẹ̀ bá ah, tọ́ ah, sí ìtúbẹ̀. sáàjì kẹna ni ẹ wà ni sáàjì kẹna ni ẹ wà bí kí ni ìṣe yí báyìí. kí la ṣe báyìí ọlọ́nìtẹ̀ sọ̀rọ̀ yé mi báyìí ah! wọ́n ti jà ń lólè ara náà fẹ́ ọlọ́nìtẹ̀ ní kankan tí mo ń gbé pamọ́ mọ́. ẹyẹ ẹ wo inú ìyàwó mi ò dùn sí gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí ẹ dákun gbogbo ẹ̀yin ẹ̀ṣọ́ tẹ́ wà ní inú gbòhùn ẹ tó mélòó. àpọ̀ o. ẹ ẹ dákun kò tiẹ̀ sí bẹ́ẹ̀ ti lè hùn kẹ́ ẹ pọ̀ tó ẹ̀yìn tẹ́ ẹ bá rí olóbùkù rẹ̀ wọ́n fún yín ní ọ̀kẹ́ mẹ́wàá mẹ́wàá. ẹ ẹ kí ló ti gbọ́ ẹ owó wà lọ́ọ̀mì ẹ̀jẹ̀ nìyẹn fúnra mi ẹ sórí eléyìí tó bá wa gbà á mú báyìí tó gba olójú o oko ẹ̀ mú tó fà á lé mi lọ́wọ́ wọ́n fún lógún ọ̀kẹ́ ah, ẹ wo tó bá sọ pé owó wà lọ́wọ́ nǹkan wá bò náà epo wà lọ́wọ́ tèmi náà wá bá mi là ṣé báwọn ẹlẹ́mu ò tí ì kú tí bá ṣe ń gbé ẹmu wá fún yín ṣé ẹmọ jẹ ẹran ọ̀gbẹ́. ajẹran ọ̀gbẹ́. láì jẹ́ pé àwọn ẹlẹ́mu ti tán nílùú yìí yín mọ̀ gbẹ́ mu wá fún yín. ẹran ọ̀gbẹ́ yín mọ̀ gbé wá kéèsì àfin nìkan lẹ́tì mọ̀ lọ gbóúnjẹ yín mọ̀ oúnjẹ wá fún yín báyìí bí bàtẹ́ bá ti rí mú báyìí. ẹ gbọ́dọ̀ jíṣẹ́ tí wọ́n rán yín ẹ má fi ṣe ẹni orí yóò dílé o sẹ́rí ẹni tó bá rí mú báyìí tẹ́ bá padà dé á padà dé yín ládé ọdẹ ni. adé ọdẹ. adé ọdẹ. ó jọ lórí ọdẹ nu. ọlá ní tẹ tó bá fi sówó. ẹ ẹ ọ̀dà ẹ ń torí tiẹ̀ wọ́n sọ di ogójì ọ̀kẹ́. ẹ dàgbọ́ ẹ ṣe kíá kíá kíá kíá. ẹ mọ wa lọ. ọ̀gbìn ìlú ló gbogbo agbára rẹ o. àbí wọ́n gan kan ló kí n fún ọ lówó. sẹ́mi kí múra dání láti lé. báyìí àwọn yòókù yín wá ń kọ́. Ah, gbogbo wọn náà ti fọ́nrù bẹ́ẹ̀ àrí o. mo dáràn. àrí o. mo dáràn. ẹ rí. àrí o. gbogbo yín wá odidi èèyàn kan ṣoṣo ẹ rí. mo mọ̀ gbé mo sì sọ fún mo sì sọ fún olúwa mi ọlá nìtẹ̀ mo sọ ẹ ó dà o ìgbà tí mo gbọ́ oúnjẹ wá fún yẹn jẹ́ àbẹ́ jẹ́. ẹ ẹ wà mi bá fi di inú mu ni. ẹ fi di inú mu ni. ẹ mú ń kọ́ o. a fi pòǹgbẹ ni. ẹ fẹ́ mú pòǹgbẹ kí wàá lè fẹ́ràn ọ̀gbẹ́ sí. ẹ tẹ́lẹ̀ ẹ̀kún. orí yín ti burú sáàkẹ́ ìtẹ́lẹ̀kùn orí yín ti burú o orí yín ti burú torí yín ò bá burú ẹ wá yẹn kan ṣoṣo tì ẹ wá lẹ́yìn fi nǹkan tẹ́lẹ̀ nu. tí mo sá eré dé gbogbo ẹsẹ̀ mi ló ti kú fojú ọgbẹ́. Ah, ẹsẹ̀ ojú ọgbẹ́ kọ ojú là ni ojú ọgbẹ́ kọ ojú là ni ẹ wo ọlọ́run ò elédùá bọ́ọ̀ lọ ti sáyé báyìí orí àwọn ẹlòmíì mọ̀ jìfà láyé tá a wáyé nígbà tí olúwa mi sọ pé tí èèyàn kọ̀ọ̀kan o èèyàn kọ̀ọ̀kan o èyí pé ọ̀kẹ́ mẹ́wàá mẹ́wàá mẹ́wàá mẹ́wàá lórí èèyàn kọ̀ọ̀kan bàbá wa rẹ̀ èèyàn tó mu gangan báyìí gbà ogún ọ̀kẹ́. òun làwọn náà ṣe ń gbìyànjú ajé. ẹsẹ̀ rúkú ni ẹsẹ̀ rúkú ni ẹrú ẹrú lọ́lọ́run dá yín. mo sọ fọlọ́wọ́ àmì ọlánìta pé àwọn ilé ìta fẹ́ pé ṣẹṣẹlẹ̀ ń ṣe ṣẹṣẹlẹ̀ yìí ṣe ẹ wá jòkó ẹ ẹ jòkó ẹlẹ́ẹ̀fì kan tẹnu ni àfi rẹ̀ ń gbẹ ni ẹ̀yin. mo sì sọ fọlọ́wọ́ àmì nǹkan tèmi fúnra mi lè wá kí ni tí bá ti pé aṣọ ọdẹ mi ti sọnù. elédùà ó fún wa rí. elédùà eh. elédùà ó fún yín rí. ẹ eh, ẹ eh o títí alẹ́ àárẹ̀ Titi, ẹ fọkàn yín balẹ̀ á rí titi alẹ́. kémi fọkàn balẹ̀. kò sí wàhálà ó ti yé mi ó ti yé mi rádaràdà tẹ. tani mo wò yìí. ẹyin wèrè kẹsẹ́ ní tẹ́lẹ̀ rí rè ẹlẹ́ ẹlẹ́ ẹlẹ́ ẹlẹ́sìn àwọn ẹlẹ́sìn dà ẹlẹ́sìn ẹ̀ máa bọ̀ ẹlẹ́sìn ẹlẹ́mọ̀ ẹlẹ́sìn àwọn ẹlẹ́sìn wèrè yìí dà kí ni mo ń sàwọn ọmọ yìí báyìí wọ́n wá jókòó síbi wọ́n láwọn ò rí yàn ọ̀rọ̀ lónìí ọ̀nà pin wo bí ti ń wò ìyá ń jẹ oúnjẹ kọ aṣọ rẹ pọ̀ ń jà parò owó tìdítìdí òye lórògbò òjẹ ìwọ́n tẹ́ fojú ẹ̀ rí ìwọ́n tẹ́ fojú ẹ̀ rí àwọn tó ní ọ̀gán wọ́n pa wọ́n síyàn mi. ẹ dákun ẹ má bínú. wá tá ń bá bá rẹ lẹ̀ iná ta ló bí ọ gan-an. inú igbó ni mò ń gbé. abẹ́ ẹ̀ máa gbó lọ́sì inú igbó lọ gbé. bẹ́ẹ̀ ni. Ah! ìwọ jẹ́ àkọ́bí inú ìgbẹ́ iye kan kókó àbí. mi sì láǹfààní àti máa ráwọn èèyàn ní gbogbo gbà tí mo bá wá sí odò tí mo ṣeré wá síbẹ̀ ni àǹfààní tí ó wà fún mi láti rí àwọn èèyàn inú mi máa ń dùn tí n bá ti rí wọn bó ṣe máa ń ṣe àmọ́ ojú máa ń tì mí torí pé ìmúra tèmi kò dàbí tiwọn torí eléyìí ni wọ́n ṣe máa ń sá lọ sí orí igi láti máa wò wọ́n mi ò yọ wọn o. ṣé orí arákùnrin yìí ò ti dàrú báyìí ó ti ya wèrè o ó ti ya wèrè torí rẹ̀ bá dàrú ni ọ̀ ń lọ yọ ìhòòhò bá wò ojú rẹ̀ rí. ẹ kábíyèsí ẹ gbà mí o ẹ bá wá nǹkan ṣe sọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí o nǹkan kò gbọ́dọ̀ ṣe ọmọ tèmi o tọ́rọ̀ òun la wí tọ́ ni wọ́n ń bèrè ibi tó ti wá ní ìjàwọ́ báyìí ní ìnáwọ́ báyìí ní orí bí júwe yìí ló ṣẹnu rínrin yìí kó má tiẹ̀ ṣàlámì ni láti ìlú òdì kejì ẹ ṣàánú mi o. ẹ hmm. wo ẹ má jẹ́ àfojú yẹpẹrẹ wọ̀rọ̀ yìí o ìtẹ́ ẹ mọ́ ọmọ ọkùnrin tí fi ń rè é yọjú wọ ọmọ obìnrin tí ń wọ òhòhò rẹ̀ ó ní ba. pàápàá ọmọ ọba. ẹni ọgbẹ́ kòtò ọgbẹ́ jìn ẹni ó kó sí náà gbọ́dọ̀ farapa tó bá jẹ́ pé bó ṣe ní kí bó ṣe wù nù mí ni mo ṣe fẹ́ wù ìwọ wù ti gbòǹgbò ti gbòǹgbò àmọ́ ṣe bí ọmọ mi tó fojú jà lólè ara kí ló fẹ́ kí n ṣe fún tó bá sì ti sọ ní ìsìn àti ó sì máa gun. kábíyèsí àtẹ̀yìn ìjòyè ṣe bẹ́yìn àgbà náà lẹ́bọ̀ tẹ́ni ẹni bá bú ni ní dídùn ńṣe là ń bú ní kíkan ẹ wò ó mo fẹ́ kẹ́ bá mi jó òun náà sí hòhò kẹ́ ẹ mú kiri gbogbo òlu kí gbogbo aráàlú náà kàn mọ̀ wòwòwò tiẹ̀ náà. Ah. Ah, ah, kábíyèsí kábíyèsí ọgbọ̀n. ojúmọ́ ọ̀la ní ìdá lòún ṣe eégún ní gbowó lọ́jà àbíkan. ní téèyàn bá sì fẹ́ ṣe èèyàn rò dáadáa ewu tó ń bèrè yìí nǹkan ńlá ni nígbà tọrẹ pòun ó joyin mo wó lóyin lóko ọjà mo wá lọrẹ bá tún wí ó jòṣùpá ọwọ́ òtókè láti jáyàn sí òhò nínú ìlú yìí ibi ibẹ̀ pọ̀ júre ibẹ̀ lọ kò tiẹ̀ síre kankan bẹ̀ ibi ni wo àpẹẹrẹ tí ń ṣe fún ọ rè bí àǹgànà bá múyàn tó bá yẹ di pé ọjà jà ń sì ń dà sọ́ọ́rí bọ́ báyìí wọ wèrè tó rẹ̀ hòhò báyìí nínú ìlú wa yìí lẹ́nu ìdààmú tí ó bá lù bí fíkanfíkan ṣe ń máyé ní jìnnìjìnnì ó mọ gbòdì ọ̀run kan àwọn ọmọ kéékèèké ọmọ ń sálángbalangba bẹ́ẹ̀ làwọn àgbààgbà ọmọ sun òṣùkòṣù kò sẹ́ni tí ó lè fẹ̀dọ̀ lórí òróró mọ́ ìwọ ní nílùú yìí o a gbọ́dọ̀ dánwò ẹ̀ lásàwọ̀ láti dáyàn o. kábíyèsí hmm. kábíyèsí ẹni tó wù mí jù lọ lẹ ní òṣèṣe yìí. Ah ẹ ti lé ìwọ ni bẹ́ẹ̀ bá ilé já sí òwò láàrin ìlú ó dáa náà ẹ bá ń já sí òwò kẹ bá ń fi sínú túbú káwọn aráàlú wọn máa wò lẹ́yọ kọ̀ọ̀kan kò lè yàn oúnjẹ lọ lọ́fẹ̀ẹ́ bá òun. ká já sí òwò ká fi ibì kan kí gbogbo aráàlú ọmọ wa wò yíyan ṣe ṣe. Ah, ṣé kábíyèsí. bẹ́ẹ̀ mo sọ fún un o sì ti sọ yìí àṣẹ ti gùn ah. nígbà tí ọba ìdí àárọ̀ ọ̀la kùtù háì ó ti dẹni tí gbogbo ayé ń pé wọn o ṣọgbọ́n. ìwọ ọmọkùnrin yìí ìgbà tó mú ẹgbẹ́ jọdá gbogbo ríà tó fi jẹlẹ́yà káàkiri. eléríbùmọ̀ ni ẹ o kí ni ọ̀rẹ́ bíi tẹ́sìn bẹ́ẹ̀ rí àfi bí ejò ṣe dé. Hmm. ẹ̀bẹ̀ lọ́mọ àbóòrè ni ọ̀rí kìíní ọ̀hún eléri bú ara rẹ̀ bí ti ń ṣẹ́jú pàkópàkó bí ó lè nú ìrèké. àbẹ́ẹ̀rẹ̀ ẹni tó bá ti ṣe ohun tẹ́nìkan ṣe rí ó ti di dandan kójú rẹ̀ rí ohun tẹ́nìkan rí rí ẹnu ẹ̀ ló wà ẹ̀sìn tó sì fẹ́ ṣe òun náà ló ti fi ń ṣe òun. Hmm. Hmm. ibi tá a rí wọn sí nìyẹn iṣẹ́ tó ara lè ẹ jọ ẹ dákun kí ni ìyàtọ̀ òun tó lọ òwò ọmọọba àtẹ̀yìn ń wò òwò rẹ̀. bẹ́ẹ̀ni wo mọ bu wọn mọ bu wọn jọ má bínú ṣùgbọ́n pé tí obìnrin bá gbọ́rọ̀ ọkùnrin inú rẹ̀ mọ́ dùn ni obìnrin tí ò bá dunnú tí àkọ́bí rẹ̀ bá kú. kódà kò lè sún. bẹ́ẹ̀ni. fẹ̀kàn tẹ́lẹ̀ mo kọ́kọ́ mọ́ rò pé ìwọ yìí ò ní làákàyè àti làákàyè jìnnà sí ọ pátápátá ẹ fẹ̀tẹ̀fẹ̀tẹ̀ ẹ fẹ̀tẹ̀ ọ̀ nínú o. Àjàlá Àjàlá mo mọ̀ ọ́ mo mọ̀ yá rẹ o mo mọ̀ yá rẹ o. bẹ́ẹ̀ lórí ibù rẹ la ah! ìwọ tó kú tó bá gbọ́ tẹ̀bẹ́yẹ tí tó ga gbọ́n. a mọ̀ ọ́ la kọ́ sẹ́nu fi pọ̀ bí ajá gbé egun. Ah! eléri ibù ni o ti mọ̀ sẹ́nu. ẹ̀sọ́ yìí ẹ̀sọ́ yìí. sáàkì o. sáàkì o sáàkì o sáàkì o. dìde sókè dìde wọ́n ní ọ̀dídé. borí ibú fẹ́ mọ́ ni eh, wọ́n bára gẹ̀ẹ́gẹ́ àsọ̀tì ẹ̀jú báyìí náà lọ rádaràda kò wá jájẹ kò yé ràgbọ̀n ìwọ òun jímọ̀ bá wò ẹ̀yin aráàlú ṣé ẹ ti wòsàn ti tẹ́ yín lọ́rùn ah, ó yín lójú pé ẹ wò dáadáa bàjẹ́ bàjẹ́ sọrí wọ ìfojú rẹ̀ tán gómìnà ògùnmọ̀lá bí ìwọ ló ní wọ́n mú ọmọkùnrin òun sí àhámọ́ pé kí gbogbo èèyàn rẹ̀ mọ wò ń bẹ̀ kódà ó ní wọ́n mọ̀ fún lóúnjẹ tí ìbá ṣe pé kábíyèsí ṣàánú rẹ̀ kí ló àdé lẹ́nu rẹ̀ ń dìkà ní dúnko ìwọ ló ń gbáwájú ló ń gbẹ̀yìn ó dáa náà o èmi ló wáá fẹ́ ṣe báyìí o. ìyá mi ọ̀rọ̀ ọmọ rí bẹ́ẹ̀ ṣe rò ó hmm. lóòótọ́ èmi mo ní ọba ń tì mọ́ kọ́mọ̀ fún lóúnjẹ àmọ́ ìgbà tí mo débẹ̀ tí mo rárákùnrin ah, ìyá mi ẹwà tí ń bẹ lára rẹ̀ tí ẹ bá ń gbọ́ ahun ni bí ẹni kó jára lé ẹni ọmọkùnrin ọ̀pẹ̀ kí ni ṣe ló dàbẹ́ ni pé kí n jì mo ní. pé wípé kí ni ah, ojúmọ́ ọlá <laughs> wo bí ó ń bára rẹ̀ ń bó lè bọ̀. ní sùúrù ìyá ojúmọ́ ọlá mokowa ma la pere jekele ede opo ede edile mbateleede oti ipo ede edile to n pi ede so omo boye ede gberin lofe abe ede gba won eti omo pinibi kan omo ba jiwinjiwin ile ke kineto ofe jare ko bi esi ti e mi se n wara kunre won ẹni tèmi ò fi ṣàdé orí nù o. báyìí mo fẹ́ kẹ́ ẹ bá ń pa á láṣẹ kọ́ mu kú òǹbẹ̀ ọ̀hún kọ́ wẹ̀ fún kọ́ fún lóúnjẹ kọ́ sì fún láṣọ mi ìfẹ́ kí aráàlú kankan bá wò mọ́. kábíyèsí ẹgbẹ́ yìí náà sì ti béèrè lọ́wọ́ rẹ̀ ó lóun ò mọ̀ mọ̀ èmi sì mọ̀ pé àìmọ̀ kì í pọmọ lọ́mọ. kábíyèsí ẹ wò mí ràn ni gbọ́ mi náà ojúmọ́lá èmi ló sọ lẹ́nu <laughs> lẹ́ni tí ò nídìí tí ò níran lẹ́ni tá a mọbi tó ti já wá bóyá ọ̀rọ̀ ọ̀nù gini bóyá ọ̀rọ̀ ọ̀nù gbóni àrè lásán lásán tí ò lẹ́bí tí ò lára kankan ojúmọ́ ọ̀la tó o sì mọ bí mo ti fẹ́ràn rẹ tó ká ní mo tiẹ̀ wá bí lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n dákun torí ọlọ́run mo ṣe báyìí fún mi wo bí èmi ò ní gbà kan fẹ́ o ní tèmi ní tèmi o. kábíyèsí n tí n bá fẹ́ ni kẹ́ ẹ bá mi fẹ́ o olórí n tí n bá fẹ́ ni kẹ́ ẹ bá mi fẹ́ o ẹ bá lọ ní yóò ọ̀bọ̀rọ̀ tó bá lọ tìpọ̀ mẹ́rù ńkọ́ ẹ má gbàgbé o nígbà tó lójú ń bẹ là ń tì o olórí nígbà tó lójú ń bẹ là ń tì o. ẹ gbà mí ẹ ọjọ́mọ́ kàbíyèsí abẹ́ ìgbọ́rú ọ̀rọ̀ bàǹtìbàǹtì tọmọ yìí gbé kalẹ̀ alákòóbá lọmọ yìí. ṣé ọmọ rẹ mọ̀ túmọ̀ ìlú kó mọ túmọ̀ rẹ̀ ló gbé kalẹ̀ gbẹ̀ kábíyèsí ẹ dákun ẹ bá wò mí ràn ẹ bá jọmọ yìí ó gbèrú mi látẹ̀yìn kò dẹ́rẹ̀ kò dẹ́rẹ̀ wọ́n ti sọ̀rọ̀ sọmọ mi lẹ́nu. ẹ gbọ́ o bí eré bí eré aláboyún náà ti ń di ẹ̀wù mọ́ wa lọ́rùn eléwédú àmọ́ ti fi àjòjì gòdògbò ta olúwa mi lọ́rẹ̀ láti fi ṣadé orí Hmm. kí n tiẹ̀ abẹ́gbọ́ kí n tiẹ̀ ìwọ ọ̀fà àlàbá òkú gbígbé orí òbí ẹnu rẹ ni ó pọ̀ iwájú olúwa mi gbọ́ ọmú ìyá tó jọjú orí rẹ lọ ni ó fi jẹ ọ. ìkàlẹ̀ yín méjèèjì ẹ sì mú ohun tó da ẹ fẹ́ sọ ni sẹ́rí ah. bọ́mọkùnrin ṣe síngbọ̀lẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo rẹ̀ síngbọ̀lẹ̀ tí ì bá sí pé ẹrú ò ní ìpinnu ni ìgbà eh. bólúwa mi fi gagbága lórí ọmọkùnrin. Ah. Hmm. Hmm. Ah. ṣé ẹ ti ẹ̀ rí lóòótọ́ ká mọ́ parọ́ lọ́jọ́ tí olúwa mi lọ wo ọmọkùnrin nínú àhámọ́ tán fi sí sẹ́rí bólúwa mi ṣe ní ó dìde sẹ́yìn orí bọ́mọkùnrin ṣe dúdú ni tó rírọ̀ gbọ̀dọ̀ tó dúdú bíi kóró sin ó mọ̀ pátọ́jọ́ náà lójú olúwa mi ti wà lára rẹ̀. ká ṣàgbà wípé bí èbá ṣe ọlá ipò tá a wà yìí o lè fi ṣadé orí nù o. ẹ̀ sí ọ̀dà ni mo dúdú ọ náà dúdú a sì mọ bí mo dúdú àwọn ọmọ dúdú bíi kóró sin Eh. àti wípé wọ́n ti ẹ̀wà bẹ̀rẹ̀ rádaràda alẹ́ ti ẹnu torí bá ṣe mọ wíru tó mọ wíru nu. sí tó bá máa ké dání ọ̀lẹ́jọ́ lagi rẹ a sì mọ ru yín. yóò lagi tèmi ẹ dákun ta ló lè lagi mi eh? ṣé òbí igi wẹ́wẹ́ ni igi mi ni ah. igi araba níbi igi tèmi orí yín ti burú lọ́rùn yìí. ẹ eh. ah, ẹ rí nǹkan. rádaràda. ẹ ẹ rọra lè rọ ọ mọ dàlọ wò pé yóò gbà mo dákun jẹ́ àlọ́ ọmọ bá tó bá wà níbí. ẹ wo ẹ máa gun igi ń di o kò fi o. ẹ ṣe mí jẹ́jẹ́ o ìmọ̀ ohun tí mo ṣe o. kò sí wàhálà ẹ bá débi tẹ̀lé mọ̀ nǹkan tẹ̀ ṣe. yorùbá ò wá ti di rọ́bà yìí. pé. ṣé bí wọ́n ní jẹ́jẹ́ mojó kó ọ̀rìn ti sá kúrò nínú igbó tí mo wà tí mo jẹ mu yín kọjá báyìí o. wọn á fojú sunkún yẹn sàn ìyẹn bá ẹ ṣe pálapàla pẹ̀lú. mo tọrọ mo bẹ̀bẹ̀ ní ẹ ṣàánú mi ọbẹ kéyìí náà ni ọba tilẹ̀ mi ẹ dẹ́kun mọ̀ pé gbá tí lọ́mọ yìí ó dóhun nìkan àwọn tí ò sì lọ́mọ rí ó dòun nìkan má jẹ́ ndèmi nìkan ṣoṣo kíró kíró lóòótọ́ bó bá tọ́jú mi tẹ́ láàárọ̀ yóò sì dágbére fún mi ẹ̀yìn ìkúrí bí wọ́n ṣe mà ṣe máa tẹ̀lé káàkiri àdúgbò ọmọ yìí èmi ọmọ wípé tó bá jáde ilé ìwà tí ọ̀dà ni máa ń wù ú ṣé ń wà ní kó máa lọ nígbà tí ẹ̀ wá pé kó máa wù wá tí ọ̀dà wá jẹ́ sórí adé ṣàṣàkì ọmọ ọba.

tó fi léwu lọ́rùn hmm? mo bí ọ́ ní iṣẹ́ kí ló ń ṣe bébí rádaràda tí ìwọ náà ń ṣe kó tó dàbò ti dà yìí lọmọ rẹ mú yìí hmm. àti eré la ẹbẹ sìn nígbà ìwúrẹ́ òní bímọ ti ẹ̀kọ́ rọ̀dọ̀ àgùntàn àwa mọ̀ pé inú aṣọ táwọn èèyàn ń wá fọ̀ lódò tọmọ rẹ ń jíká ní kó fún ọ tó ń wọ̀ lu efi tẹ̀tẹ̀ léyàn rìn báyìí kò yé ọ bẹ́ẹ̀ olúwa mi tó bá ṣe pé bí wọ́n ti ń ṣe lóde ara ni ni wọ́n ṣe lóde ògèdè ni ìbádùn tí wọ́n bá wọ́n bá kú lóde ara wọ́n paríjọ wọ́n sí ni ṣùgbọ́n tó bá ṣe pé lóde ògèdè ni wọ́n gbàríjọ wọ́n sì pamọ́ rẹ̀ níjọ́ náà olúwa mi ìdájọ́ tó bá tọ́ sí ọmọ yìí ló tọ́ sí bàbá rẹ̀ náà ẹ má jẹun lọ. Hmm, kábíyèsí olúwa mi ọ̀rọ̀ ọkùnrin kò yẹ kó là wá lóògùn rárá ẹ jẹ́ ká tètè dá a padà sínú igbó torí pé wọ́n ní inú igbó ni adẹ́tẹ̀ gbé ẹnìkan kọ́lé adẹ́tẹ̀ sí ìgboro. Si kàdà padà kẹtẹ tó máa ran gbogbo òlu o ọlọ́run ní yára láburú o. èmi àmọ̀ kó tó báyìí kí n tó ní wọ́n lọ rè gbé wá fún mi èmi ò mọ̀ pé nǹkan burúkú ń bẹ lágọ̀ọ́ ara rẹ̀ tó rí báyìí. ọmọ ah! sí o bọ́ọ̀rọ̀ ẹni bá jalè ó ṣe làwí iṣu mi ní ń tọwọ́ mi bẹ́ẹ̀ pọ̀ bẹ́ẹ̀ ni kábíyèsí yọba sí ìtọ́jú mọ́ ọlá láti dọ́ wọn ti bí mi kí ẹ má bàbá mi àmọ́wó ọmọ ajíbòògùn sọ̀rọ̀ ìrò kó fojú adé tẹ̀. tẹ́mi ò wí rè wọ́n dá ọ padà bí o ti wá àmọ́mọ́ rẹ yìí ọ̀daràn ni o. mo ń belé. kò lè kú làkàtà mi ní àyè tí ń fi ronú ìdájọ́ tó bá yẹ lórí rẹ̀. àṣẹ́gun kábíyèsí o kábíyèsí olúwa mi kábíyèsí o kábíyèsí orí adé. ìdílé ọmọ àlọ́ kò sọ̀rọ̀ mi. àbí kó ló kù. ìyá wa ẹ wo àwọn rèé o oúnjẹ tá a gbé wá fún wọn ni wọn ò jẹ omijé ni wọn fi ń ṣomi mu látòrọ bó mo sì ṣe ń bá wọn sọ̀rọ̀ wọn ò dá mi lóhùn. sí àtúntò jẹ́ o. owó ọmọ ló ọkọ mi èmi ló dé ọjà rẹ ń gbọ́ wọn ló kọ ò jẹ ò mú nítorí onídandangbọ̀n ọmọ tí ò níran òun ni wọ́n fẹ́ẹ́ fi ṣadé orí ẹ wò mí àwọn àgbà ló bọ̀ wọ́n ní a kì í fọmọ sí gbọ́ àtú àtú gangan là á fọmọ fún un kò lè yí ọ ni ṣó rí ọ̀pẹ̀kì tí ìwọ ní ìwọ fẹ́ràn ẹgbẹ́ àìmọye ní bẹ lára rẹ̀ ìfẹ́ tó ní sí i kò jí oríran rí ti ṣe ẹ̀gbin ara rẹ̀ èkínní <laughs> kò níran kò lára àmọ́ bí tó ti já wá ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀wẹ̀ ọmọ adẹ́tẹ̀ ni ìwọ náà sì mọ̀ pé <laughs> ẹ̀tẹ̀ a mọ̀ ràn ẹ̀ ṣé o fẹ́ gbé ẹ̀tẹ̀ wọnú ilé ọlá ni tọrọ ọmọ ọba nìwọ ṣe wọn ò gbọdọ̀ gbẹ́tẹ̀ wọnú bí n tí ò yí ọ̀nà. ìyá mi ìyá mi kí ló dé tẹ̀ ń sọ̀rọ̀ báyìí ẹ ń sọ̀rọ̀ bí ẹni tó ti tó ti gungi tán tó ti rẹ́yìn ayé ẹ kọ́ fi tẹ́lẹ́dùà sílẹ̀ ẹ gbọ́nà ìyá mi ṣé ẹ̀yin ò mọ̀ pé elédùà tó dẹ́ni tó ń sún egungun òun náà ló dẹ́ni tó ń jẹran òun ló dẹ́ni tí ń sùn ta akẹ́ni tí ń sùn nulẹ̀ ọba mi elédùà náà òun ló dágàn òun ló sì dàbí amọ òun ló dá ìyá àbíyè òun ló dá ìyá àbíkú ìyá mi oh. ẹni tèmi ò fi ṣàdé orí nù o bẹ bá sì kọ̀ tẹ́lẹ̀ ẹ̀fẹ́ ìtẹ́ ẹ̀fẹ́ ni ó tẹ̀yìn rẹ̀ yọ o. ẹ ó tó kí ni ó tẹ̀yìn rẹ̀ yọ kò sí nǹkan kan tí ó tẹ̀yìn rẹ̀ yọ dáadáa ni ó tẹ̀yìn rẹ̀ yọ èmi mo bọ́ sọ ọmọ sọrú ọ̀rọ̀ bá wọn kí ló mú ọ wá gbọ́ ọ lójú ẹ̀mí mi ó dirun ó dìgbà ọ wà bímọ ọkùnrin àbíró ó bí obìnrin àbíyè ẹ̀yìn mi ni wọ́n fi bọ́ gbé wọn pọ̀ èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ ọgbọ́ òtítọ́ òbí irun náà dà ó wàá dìde báyìí kó wá jẹun rẹ ọgbọ́ ọ̀yà ọ̀yà ní ojú rẹ ni kó wá jẹun à okun inú la fi gbé tòde ìgbé tó yún un. Ah, ìyá mi ìlè jẹun. ọjẹ ṣé àjọ tọwọ́ bọwọ́ mọ̀bọ̀ mọ̀bọ̀ mọ̀bọ̀. ìlè jẹ kò ní lọ lẹ́nu mi. yọ lọ yọ lọ nbẹ mi ni bọ́ àyè o bọ́ àyè o àjọ tọwọ́ bọwọ́ ni kárí ọkọ mi. ẹ dúró ṣe bí ìwọ ni ń bá sọ̀rọ̀ látìgbà tí mo ti dúró tí ọ̀hán yìí. ẹ dúró ná ṣé bó o ti fi mí gún lágídé ṣe ń tọ́da ni àbí ṣé ọ̀rọ̀ mi ò lésì ni. ọlánìtẹ̀ ìṣepọ̀rọ̀ rẹ ò lè sí nǹkan fẹ́ràn kí n mọ̀ fèsì sáwọn ọ̀rọ̀ tí ò bá mọ̀ pọ̀lọ́ dání ni mm. àbí sọ̀gbọ́n tí ń jáde lẹ́nu rẹ ni ọláwọn aláyọ̀nusọ kan wá bọ̀ wọ́n ní pé àbí kí ló wí. ẹ wọ́n sọ pé ipe ọfẹ fi ọ̀rẹ́ mi ọlá ní tẹ́lẹ̀ kọ́ tẹ̀lé ọmọ adẹ́tẹ̀ tó jẹ́ pé inú igbó ló ti wá á kí ni mò ń sa àwọn èèyàn báyìí bọ́ọ̀lù èèyàn ṣe fi olówó lẹ̀ tí ó mọ̀ tẹ̀lé olùsí káàkiri. àbí náà lẹ̀ ò ń gbagbó. kí ló ń gbagbó fún. abẹ́rẹ́ ọlọ́run sẹ́yìn méjèèjì fẹ́ gbọ́ sẹ́rí mm. tẹ́ gbọ́ òun òótọ́ tó jìnnà sírọ́ tèfètèfè lẹ gbọ́. kí ló ṣe ọ́ kí ló há ọ lẹ́nu Ah. ẹ mọ̀ gbà mí ọ̀rọ̀ ṣe wá fò gànà bá ọ ṣé mo pè ọ sọ̀rọ̀ mi ni ah. ah, mo jẹ́ nǹkan ọlábùkù o mo jẹ́ nǹkan mo ti kàn ọlánìtẹ̀ mo fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ gan kí ló náà ṣé kú ló náà àbẹ́jà ṣé yọ àbáta ló náà kí ló kàn gan pẹ̀lú gbèsè ayé mi bóhùn mi mo lè fà kú wárápá bóhùn mi mo lè fọ níjàkútẹ̀ bó sì wù mí gan mo lè fọ ńlá kú ègbè kò sí tó kàn pẹ̀lú gbèsè ayé mi àti ẹ̀gbọ́n náà ṣé mo jẹ́ oníhòòhò ni n bá tiẹ̀ wá dá olóhùn gan ọ̀nà oko à ń padà ká má wàá sọpọ́rọ̀ ẹnu. ojúmọ́lá ẹ ṣe sùúrù ó dàbí pé gbogbo ohun tó ń fúnra lára rẹ̀ ń sọ kò yé ọmọ pé bọ́ọ̀ bá fẹ́ ò ní warapa bí ìgbà tó wá ara ọ̀run lọ́nu àbí ọmọ pé ọ̀rọ̀ tó ní wá bá sọ ara ọ̀run lọ́sọ bí kíkí lọ́wọ́ dé ah. tó fi ọkọ̀ àfẹ́sọ́nà ẹ̀ tó dà báyìí tó ní wò tó lówó lọ́wọ́ tó filẹ̀ tó máa fi bá tẹ́tẹ́ ah, adẹ́dẹ́ káàkiri èèyàn rè é eh, eh. kí ló dé tó jẹ́ pé inú igbó ni wọ́n fẹ́ fi ṣe bùgbé nígbà tó bá bá dẹ́tẹ̀ lọ láìsí lágídò agbáàrin ìlú mọ̀gbẹ́nu gbò. ẹ wá gbà mí ẹ rọ́kọ ẹ rọkọ àfẹ́sọ́nà. sọkọ wa ni ọkọ ló fi ọwé. sakiti ẹ náà mò ń ṣe bí ọ̀rá. àwa wí tán ó kásọ sọ́rùn bíi ti ọ̀gẹ̀dẹ̀. Ah, ah, ah. sẹ́yìn ọ̀ya wèrè kí ni pa yín lẹ́rìn sẹ́ ẹ rẹ́rìn ni àbẹ́ ń ké. wọn ọ̀rẹ́ ni wọ́n ń sunkún ni. kí ṣe é ṣẹjọ́ rẹ kí ń ṣẹjọ́ rẹ èmi mo ráyè tí mò ń dá ọ lóhùn. ẹ̀yin ẹ̀sán ó yẹ jẹ́ lọ. ó fẹ́ pé orí tiyín mọ̀ burú mọ̀ ni ẹ̀yin wọ́n fi yín ti ẹgbẹ́ ọmọ inú yín inú yín dùn wọ́n da pupa àti dúdú papọ̀ ọ̀rẹ́ wa kí ló fẹ́ mu mo ti gbà wípé ilé ẹ̀mú kọ́ la wà sọ́rí ọlọ́nìtẹ̀ tí ọ fi kú tọ́ ọ bá kan rú àbùkù tọ̀ kàn lẹ́nu nìyí mọ́ eléyìí náà tó ọkàn àbùkù gan ni o. kí ni tó ń sọ lẹ́nu tí ó dùn yìí Ah, ah, ojú tọ̀ rẹ ojú òtí ọ ṣé ìwọ ọmọ pé wọn gangan fúnra ara rẹ ń lò lójú tì ní. kí ló ti gbà kan. ẹ abùkù tó kàn mí kan ebi ń lọ ní ọyanu àbí bí àgbàdo abẹ́ ògbọ́n gbà tó sọ ni. ṣé tẹ̀rùn lè fi wé ni àbí tinú òjò. ìmọ̀ yìí tó fi wé mẹ́. Ah, ṣé torí ti mo wọ̀ ni àbí. ẹ ẹ wá ẹ wá ẹ wá ìwọ náà máa wò ní ìsìn ìwọ lọ kóra rẹ sí wàhálà ẹ má bínú jàre ìwọ náà máa wò ṣé báwọn ọmọ rèé hmm. ìwọ nàkásì kan nu wọn bọ́ọ̀ bá lè bá wọn sọ̀rọ̀ èmi ò bọ̀ bá wọn sọ̀rọ̀ nàkásì kan pé ìwọ o. ẹ ẹ ẹ ó dàbí pé òun tí wọ́n ń pè nífẹ̀ẹ́ ìfẹ́ o. bẹ́ẹ̀ni ah, ah, ìfẹ́ ọmọ bá ń bẹ lọ́kàn mi bíi kàṣínkà ó mọ̀ pé ibi okùn fẹ́ mi lọ gan-an nu ẹ wo ẹ̀yin ẹ mọ lọ ti kò mọ ti ń sọ ni ah, kò sí wàhálà kò sí wàhálà ẹ mọ lọ ẹ mọ lọ ti yóò jẹ kò mọ ti ń sọ ni. ká máa lọ ẹ mọ lọ ẹ mọ lọ ẹ mọ lọ. sọmọ pé ọṣẹ dúdú àti kànkàn lọ ní ká máa lọ. kí ni sí o kí ni sí o ẹ ẹ ò mọ̀ pé gbogbo àbùkù tó kàn mí. ojúmọ́ ọ̀la. bàbá mi. rẹ lọ òwú èyí o. <laughs> àbí n tó ní í se náà kọ́ yìí. bẹ́ẹ̀ ni. ṣé bí mo ṣe wá ṣe ń tọ́ ọ fẹ́ ní ìsìn ṣé inú rẹ ti dùn. bẹ́ẹ̀ ni kábíyèsí mi ò ní banújẹ́ mọ́. nítorí àwọn àgbà bọ̀ wọ́n ní ọ̀rọ̀ tí bá ń dun ogbè yìí máa dun òfun ni bínú rẹ ò ṣe dùn èmi náà fẹ̀dọ̀ lórí òróǹro mm-hmm. kódà n ò ronú ìlọsíwájú kankan lórí ìlú ọ̀rọ̀ rẹ ni mò ń rò báwo nínú rẹ sì fẹ́ dùn gbà mú a rí i pé n tọ́ ọ̀fẹ́ nì áwò kí n ṣe fún ọ ọ̀pẹ kí ni ẹ̀hún ẹ̀yìn ọ̀pẹ kí ṣé o fẹ́ràn ojúmọ́ ọlá lóòótọ́ bó ṣe fẹ́ràn rẹ̀ ohun kódà náà mi dùn púpọ̀ sí. ó parí. ọ gbọ́dọ̀ wọn fẹ́rẹ̀ òkété náà fẹ́ yán gùn ìṣá ẹ ní ògbódò àmọ́ jù bẹ́ẹ̀ lọ àmọ̀ràn tí mo fẹ́ gbà ọ́ àmọ̀ràn òun bíi pé èmi ni mo bí ọ ni tòró ti dọkọ ọmọ mi báyìí o mo mọ̀ bú rẹ̀ mo sì mọ̀ òró rẹ̀ béèyàn bá fẹ́ yàwó ó ní ohun téèyàn fi sọkò obìnrin owó ni o kò sí nǹkan ọ̀hún èló ló ní lọ báyìí tí ìfẹ́ ọmọ ọba ọmọ ńlá lọ fẹ́fẹ́ kódà tí ọba jẹ́ pé ó nífẹ̀ẹ́ rẹ ni bọ́bá fẹ́ lọ́kọ gbogbo èrò tí ń bẹ lẹ́mìí tèmi ni bíi kọ́ fẹ́ ọba àbí kọ́ fọ́ọ̀mù ọba torí olóòkọ́ bàbá tó bì í tó bá fẹ́ fọkọ ọkọ rẹ̀ náà gbọ́dọ̀ jó lóko mm-hmm. àmọ́ ọ̀rọ̀ ọ̀fẹ́ kò ṣeé rà lẹ́gbẹ̀rún ọ̀kẹ́ mm. Mm. ọ wà lọ́ọ̀rẹ́ kọ́ṣẹ́ o iṣẹ́ ológun mo sì fẹ́ kọ́ lọ́ọ̀rẹ́ kọ́. Mm-hmm. kábíyèsí hmm? iṣẹ́ ológun hmm. kò mọ̀ tún yàtọ̀ sósì kò dá nǹkan kan mọ́ èwo ló wá lẹ́nu yìí kí ni ń bọ̀ lẹ́rù nígbà wo bá dọ́hun wọ́n ń kọ yóò mọ̀ kódà yóò mọ̀ tó yóò mọ̀ sí yóò mọ̀ ìyàtọ̀ láàrin àwọn méjèèjì wọ́n kọ bí wọ́n ti ń jà níwájú wọ́n kọ bí wọ́n ti ń jà lẹ́yìn wọ́n kọ tìbú wọ́n kọ tòrò nígbà tí ìbá ìdè gan ìwọ gan inú rẹ ó dùn kí n tọkàn mọ fi ràn lọ́wọ́ ní àdúrà. kò jù bẹ́ẹ̀ lọ kábíyèsí. wùmí kò jù bẹ́ẹ̀ lọ sọ̀rí wọn ní kíkọ́ ni mímọ̀ owó ìjàpá tó bá kọ́ sí ẹ jagunjagun hmm. tó kìkì rẹ̀ bá kàn bí ẹ bá ti ń purí ajá wọn mọ̀ purí ìkòkò tí ẹ ṣe hmm. bí ẹ bá ti ń dákọ̀ jagunjagun ní àmọ́ dákọ̀ aya rẹ̀ ọmọ tẹ́ ẹ bá bí fúnra yín gangan ti dolóko bẹ́ẹ̀ hmm. ọ̀rọ̀ mi ò yí ọ ni kódà jẹ́ tún sọ nǹkan kan fún ọ wọ́n bá dìpọ̀ di jagunjagun lónìí mo lè wo kewó lẹ̀ kí n sì sọ ọ́ di jagunjagun mi yóò sì máa gbàsákọ́lẹ̀ káàkiri gbogbo rẹ̀ tí yóò sì sẹ́ni tí ó yẹ̀ lọ́wọ́ ẹ̀ o mm-hmm. àwọn eléyìí lèmi ń rò dáadáa yìí lọ́wọ́ àwọn wájú tèmi ń rò fún mm. tí mo fi ní kọlọ̀ rẹ̀ kọsẹ̀ ogun ah, òkùnkùn sàn ogun kò tí ì yọ kọ̀ wá sí iye tó lè ná mi èmi ṣetán láti ná nítorí tiẹ̀ nì kínú rẹ̀ ó lè dùn mí. <laughs> nígbà tó jẹ́ pé n tó fẹ́ ni àbí. àbí o. ẹ ṣeun kábíyèsí ibi tó bá wẹ̀ fúfú lẹ̀lẹ̀ ní darí ewé kò sí ibi tó bá wo lówó ẹni ní ràn ní lọ ẹ ṣeun mo tẹ ewé mo ti gbà. ẹ̀yin ọmọ tó sì wá lórí dáná fún kó jẹun bẹ́ẹ̀ bá jẹ tán ìwọ rẹ̀ ẹ sí ilé tídò níbi atẹ́gùn tí ń fẹ́ àmọ́ ìwọ mọ́ fọkàn mọ́ mi o ṣe ń jẹ fún ṣe ń jẹ fún ṣe ń jẹ fún jẹ́ kó jẹun gidi o káyọ̀ wá ṣeré lọ ìwọ rẹ̀. òun rè ọ dúró déédéé báyìí bàbá jẹ́ kí ìdìbọn kó kàn níbi ìdìbọn bá dún gbáù ò nílé ṣubú wàá wá paná ojú kan wàá fẹ̀yọ̀ kan lẹ̀ tó yẹ ọkàn tó fi lẹ̀ wàá wá fi wo nǹkan tó fẹ́ yìnbọn fún lọ́tò wàá wá dàbọn bò lọ́kàn gbàù. n kò lè yìn nítorí pé àtíkì. kí lọmọ tó gbé lọ́wọ́ mu ìbọn ló gbé lọ́wọ́ ọ̀dẹ tútù ìbọn wọn ń pè àbọ̀ pa ògún ló gbé lọ́wọ́ mu. lákàáyé. nígbà tá a bá dà pé a sì tún pè lọ́pàá. Mhm. ẹ ògún lákàáyé nù kọ́ bí ó ṣe dúró. ó yá dúró dédé dúró dédé ó yá náà ìdúró ẹ̀ ò dáa ìdúró ẹsẹ̀ yìí ò dáa wàá dúró ọmọ ológun ni wàá dúró tọkùnrin tọkùnrin báyìí ni ó ṣe ṣe ara rẹ ó tún yọ̀dì wọ́n ń yọ̀dì má yọ̀dì. wọ́n fi ìwọ náà ṣe jẹ́jẹ́ tó tọ́ fi kíní gúndì bí ìgbà tó ṣe wípé ẹranko lọ́nkọ́ nìkan. bó ṣe dúró rè tìjú. ìlú tó jẹ́ ìlú mi tìtìtì. ogun dà. ogun dẹ. lóògùn ọ̀fẹ́ o. ọ̀pẹ gíga. lóògùn ọ̀fẹ́ o. ẹ̀sùn mọ́ mi ní. ẹ wò náà èmi jẹjẹ ẹ gbàgbé ẹ rè jí odi mú ẹ má ṣe èmi ṣe. ẹ̀tọ́ báyìí bá bá yàn bẹ́ẹ̀ tá a bá yìnbọn bá tí ọ̀bá bá ẹ fún yín tápá. àpẹta. lóògùn ọ̀fẹ́ o. wọ́n dà súnmọ́ súnmọ́ ọ̀rí pé atẹ́gùn fẹ́ lọ́ọ̀kan rẹ̀ àwọn èèyàn wọn gan síbẹ̀ wọ́n gbà báyìí ó lọ rí ibi bẹ̀rẹ̀ ló gọbẹ. àwọn méjìlá ẹran gbàgbé ká má jẹ́ kí bíi jẹ́mi nìkan ká má yẹ ká ṣe bẹ́ẹ̀ o. ká má sùn ló gọbẹ o. ọ̀nì dádúró ń bẹ̀ wọn. Ah, gbọ̀ngàn náà dúró de kú. tẹ̀lé tẹ̀lé wèrè rẹ̀ ẹsẹ̀ kíá. sùnmọ́ mi ní ìṣìdóbò fún olé síbẹ̀ ìwọ gbà báyìí bọ̀ ọba yíyẹ̀bọn bí ọba bá wọn kọ̀ ságbọ́n lẹ̀ àgbo táwọn lọ o le si, o si hàn bàbá rẹ o lè ta gbogbo wa pọ̀ bàbá yìí. èmi ni wọ́n padà sí olókùn bàbá yà ìjọ òun onírà bá dé àwọn alárùbọ. wèrè wo lọ́jọ́dínlọ́kan. ikú apá òkè ọmọ àgbọ̀n náà kámú. ẹ ẹ ní kú dáadáa ìwọ gbogbo yín pátá ilẹ̀ lẹ́sùn. Ah! mo fẹ́ kó wọlé òun lọ́jọ́ kú rẹ pé. ìwọ mọ̀ láyà o lónìí ni wọ́n pa ọ́ dànù tí wọ́n sì ọ́ lọ́fọ̀ akademi ti ní gbẹ́nu gbọ́sẹ̀rí akaributi lóníwájú náà mú àwọ ọ̀gá náà mú àwọ ọ̀gá jílẹ̀ jílẹ̀ jílẹ̀. ọlọ́run ọlọ́run bákàlà mọ̀gẹ́ wọ́n ṣe àwọn ọ̀rẹ́ ṣe ìkúnnugún akọni ní wọlé ẹ̀yà àpàtìwà ní bọ́lá àpàrọ̀ ṣe ìkúnnugún olùgbogbo ti là ìkúnnugún jílẹ̀ jílẹ̀ jílẹ̀. kí adébò adébò ojú omi kì í lọ́gbẹ́ ojú odò kì í lámì ajẹ́bò ajẹ́bò bàbá pagijẹ́bò láàárọ̀ ó ti di dandan kójú rẹ̀ dí bó bá dalẹ̀ ibikíbi tí ẹ̀mí rẹ̀ bá wà lọ́wọ́lọ́wọ́ kó sáré tètè kó wá jẹ́ mi kójú ọgbẹ́ yìí kó pàdé àṣẹ́gun ara yín mọ̀kun dáadáa. bẹ́ẹ̀ni ara mi ti mọ̀kun dáadáa ẹ má bínú ta ni. mọ̀lété lorúkọ mi nígbà tí o ṣubú lójú ìjà. Mm -hmm. elédùà lọ́bẹ̀ ẹlẹ́sàn. àsìkò ń ronígbọ̀wọ́ ọ̀la ẹ̀gúsí ronígbọ̀wọ́ ọ̀la sá tí kì í bẹ́ẹ̀ wáá ṣe èyí tádàníwáyé fi ṣoògùn gbọ̀wọ́ mi ṣé bákòókò ọba ṣe kọ lẹ́yìn ọmọkùnrin mi lọ. <laughs> Ah, ẹ ṣé mo dúpẹ́ dúpẹ́ lọ́wọ́. bọ́pẹ́ ṣe tọ́ sí ọ ló tọ́ sẹ́mi náà ká a sóore fẹ́ni tó mọ̀ ẹni tó mọ̀ pọ̀. tẹ́ ẹ dá mi ń de ẹ jẹ́ kí n máa lọ. ẹ kẹ́ tó máa lọ ọ̀rọ̀ ńlá kan ń bẹ lódò ikùn mi tí mo fẹ́ bá yín sọ tí mi ò bá sì sọ á jẹ́ wípé mo ṣojú nù ṣe rí ibẹ̀ ṣe ń wò mí mo lẹ́nì kankan tí mò ń fẹ́ kì í ṣe pé ó wù mí bẹ́ẹ̀ o bí mo sì rí nu kò sì wù mí kí gbà mí má lọ́mọ rí ìdí tí mo fi rò pé kí n bá yín sọ̀rọ̀ yìí nù ṣe rí ẹ ó ń wù mí kí n fi ń ṣadé orí. Hmm. ṣé mo kéré jù ni àbí mo dàgbà jù àbí mo burẹ́wà mo rẹwà kẹ ẹ dára lóbìnrin ẹ sì yín kókó sùn ọ̀la gòdóńgbò màálù yín sùn ọ̀lẹ́gbọ̀rọ̀. òótọ́. ẹ ń tẹnu kọ tètè bọ́ọ̀lì kọ ẹ yáàyè lóbìnrin mm-hmm. ṣé tẹ̀yìn ẹnu yín tó gun fún tó gún régé ni. <laughs> ẹ ti rí èèyàn. àbí tójú yín tó lé téńté bí oṣù àṣẹ̀ṣẹ̀ ní tá a bá ní kúrò kò sóhun tá a dá ní wáyé fi kàbùkù yín. Mm elédùà sí o. àwọn lè ṣe lè ṣe léjàléjà ń tá a bá lè ṣe là dágbálẹ̀ mo ti láyà àfẹ́sọ́nà tèmi agbára mi ò pé. bí n bá gbọ́ yín yé ẹ ti lẹ́ni tẹ́ ń fẹ́. bẹ́ẹ̀ kódà yóò tún mọ́ retí mi. kò burú bójú bá pé méjì á ríran kedere bẹ́sẹ̀ bá pé méjì á rìn tààrà bíbàdí bá pé méjì á téńté sórí ẹni ẹ ó bá a lára mu wọn sì kejì ìyàwó yìí wọn sì kejì ẹ. ẹ wò olóore mi ni mo sì ti lẹ́ni tí mò ń fẹ́ agbára mi ò ní lè gbé ẹ máa lọ. ọkọ òrògbò náà wọ ìyá lẹ́nu ọkọ òrèrè òkò jẹ àdájìyà àkọ́bí ẹni tí ọba kọ̀gbére ẹnu bẹ́ẹ̀ ṣe jìṣẹ́ jìyà lórí mi ah, ṣé òun tẹ́ fẹ́ fi sún fún mi ni bàbá mi kò yẹ kẹ́ ẹ fi mí lẹ̀ báyìí ẹ dìde bàbá mi pẹ̀lú gbogbo akitiyan yẹn ẹ jèrè mi kẹ́ ẹ tó lọ bàbá mi bàbá mi ẹ dìde ẹ má ṣe báyìí èmi nìkan ló kún bó mo fẹ́ sá gbà báyìí bó mo fẹ́ sá lọ báyìí ẹ má fi mí lẹ̀ báyìí bẹ́ẹ̀ sì padà. ẹ jẹ́ ká bàdé rọgbà kó sóhun ọba fẹ́. lórúkọ gbogbo onígẹ̀lẹ̀dẹ́ ẹ̀ ní sàṣetì. far ẹ ṣé mo dúpẹ́ o wọ́n ní orógbódo lẹ́fọ̀ọ́ ẹ̀rọ wọn tẹ̀tẹ̀ sinmi ni láyé ìgbésẹ̀ ayé ìgbín ilé egun ayé yín ò níyọ̀ ẹnì kan dààmú gbogbo ẹ̀yin tẹ́ ẹ péjú pésẹ̀ tẹ́ ẹ bá mi ṣẹ̀yẹ ọmọ mi tí ń relé ọkọ irú oore báyìí ọmọ bẹ́yìn náà o mo dúpẹ́ púpọ̀ lọ́ọ́ yín o àwọn onílé oníjójú ó tì yín o yóò rí bẹ́ẹ̀ yọ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ mo sì kí gbogbo ẹ̀yin oníjó náà àríjọ́sà náà ìyàwó mo dúpẹ́ o. Muso! Muso! Muso! Muso! Muso! Muso! Muso! Muso! Muso! àrí Muso! Muso! gbá Muso! mi yá pé kábíyèsí ń fọmọ fọkọ lónìí ó tó dùnú àbí ó tó dùnú wọn wá kàn Muso! wọn mú ọmọ ọba jáde kábíyèsí ọwọ awúre fún ọkọ ìyàwó ọwọ Muso! Muso! Muso! Muso! Muso! lọlé wọ́n máa wá lọ ṣe wẹ̀jẹ̀wẹ̀ mú tiwọn lóhùn àwa ní àyín àwa náà máa wá ṣe àríyá tiwa lọ. múso múso múso. ọjọ́ bàbá rẹ̀ bí àdínkù ara àláwẹ̀ ọmọ orí mọ wẹ̀ wọn ọ̀gbẹ́sẹ̀ kankan mọ wẹ̀ wọn wéjìrìn ọmọ òkúta ṣe mẹ́ta ọ̀rọ̀ náà àdínkù lé ìkan kọ́ mi lẹ́sẹ̀ lálọ́ ìkan kọ́ mi lẹ́sẹ̀ lábọ̀ ìkan ní mọ owó lẹ̀ mọ ra ìkan nígbà tí mọ̀nà kí mọ wá lálàdé àdínkù mo lórí adé mọ wá lọ ọmọ ọlá ojú òní tì ọ̀hún àdúrà rẹ̀ gbà ilé ọkọ tó ń rè yìí bọ́ ọba tí ń pe kún ọ̀tún kúnlẹ̀ lọ́mọ fi tòsí dìde. ọ̀bàkù àbíró ọ̀bàbù abiye o tí a ń pe ọ̀gẹ̀dẹ̀ ní ìjára ara ò ní lásìkò tó o dáṣẹ̀ wọlé ọkọ rẹ náà òun náà ní wówó tí o ọ̀kan kọkọ awo etí ó dín fún etí ẹ̀ níbi tòsí etí mo wí yóò rí bẹ́ẹ̀ ẹ̀yẹ ẹ bá fi yóò dáa fún yín o ọ̀gẹ̀dẹ̀ igbódò yàgàn ẹ bàkọ ẹ sì bá bo àdúró sùsù èédú òun nìkan ọmọ yóò kúnlé yín ọmọ yóò sì kún ọ̀dẹ̀ yín. ojúmọ́ ọlá. ọpẹ kí. ọpẹ ó fún mi níbọ. níbo ló kú ni. ó ti kú wo ẹyin òkú rẹ lọ́wọ́. ẹ wá ní òkú tó bá kú ẹ yín wíjọ kí ló wá ṣe. nkú. ìwọ fẹ́ bójú àyọ̀wá jẹ́ ẹ kọ́ wẹ̀rẹ̀ ní fanáà fọ́tù ẹ ní fanáà fọ́tù ẹ kọ́ ẹ kọ́. kábíyèsí mọ̀ jẹ́ jẹ́ àjàláyà jẹ́ jẹ́ èmi tó yàwó. kábíyèsí. mọ̀ bò kábíyèsí. èmi tó yàwó. ara fẹ́ra kù elédùn àṣekú nísìmí fún wọn ah, ah. kí ló dé tó ń wò mí báwọn òun wò pé báwo ni mo ṣe mọ̀ pé bàbá rẹ ti papòdà <laughs> gbogbo àṣírí ara ni kọ̀ọ̀kan mọ̀ ọ̀pẹ̀ kí kí ló dé mi bí wọ́n ní ságbára kí ló dé tó fẹ́ joyè àdágbé àdáfà tó sì lẹ́ni tó lè ràn ọ́ lọ́wọ́ gbogbo nǹkan tí ń bẹ láàrin ìwà àti àfẹ́sọ́nà rẹ ojúmọ́ gbogbo rẹ ni mo mọ̀ <laughs> lóòótọ́ ojúmọ́ ọlá nífẹ̀ẹ́ rẹ àmọ́ bàbá rẹ ò nífẹ̀ẹ́ sí ìdí nìyí tó fi ń lépa ẹ̀mí rẹ kí ló wá dé kí ló dé tó o lè firú àwa ìsàyà kó lè ní fọkànbalẹ̀ kó lẹ́mìí gígùn wò mí wò ò ń wò mí ni o ò fèsì sọ̀rọ̀ tí ń bẹ́ ń lẹ̀ yìí. gbogbo ohun tó sọ ni mo gbọ́ ó sì bá mi lára mu mo ṣetán láti fẹ́ ọ àmọ́ bàbá ojúmọ́ ọ̀la máa ń sọ̀rọ̀ kan fún mi ó lẹ́ni tí ó fẹ́ bíi tí ó sọkọ fún ó gbọ́dọ̀ ní gbogbo ohun téèyàn fi sọkọ lórí obìnrin ó gbọ́dọ̀ ju lówó bẹ́ẹ̀ni ohun tí wàá ń kọ mí lóminú ń bẹ ni pé èmi ọ̀lẹ́ nìkan ìníwájú ìnílẹ́yìn ọ̀nà wo ni mo fẹ́ gbé gbà tèmi náà fi dẹni pàtàkì tí ó dẹni ńlá tó lè fẹ́ yàwó. kékeré lèyàn dáadáa mi níwọ̀n ìgbà tí bẹ́ẹ̀ ni wá ti ń jẹ́ bẹ́ẹ̀ ni tí bẹ́ẹ̀ kọ́ sì ń jẹ́ bẹ́ẹ̀ kọ́ kò sí ṣòro ṣé o gbà bẹ́ẹ̀. mo ti gbọ́ mo ti gbọ́. má wàá gbàgbé o má jiyàn láfàwọ́dà o ò gbọ́dọ̀ jà mí níyàn. ó bá mi lára. ṣùgbọ́n kí làwa fẹ́ ṣe báyìí kí ló yí kàn á wá bí kan tẹ̀dó sí ni iṣẹ́ ogun jíjà tó kọ́ yìí náà ló mà sí olówó orí mi ọkọ mi ò fẹ́ kí. yẹ lórí ẹ̀rẹ́ àgbẹ̀kọ̀wé yẹ lórí ẹ̀rẹ́ àgbẹ̀kọ̀wé yẹ lórí ẹ̀rẹ́ ikú ti pa ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀rẹ́. ọ̀pẹ̀ kí ló kò lọ́sọ̀ ọ̀pẹ̀ kí ló kò ókè mà ọ̀pẹ̀ kí ló kò lọ́ kánlùgbẹ́ ọkùnrin jangan jangan bí ọ̀yà ọ̀sà kèétí wọ̀lú wọ́n gbórúkọ ẹ̀ lọ́nà oko kọ̀rẹ́ ní bájà ó wò ògiri kọ̀rọ̀ kọ̀rọ̀ kọ̀rọ̀ kọ̀rẹ́ ní bájà ó fò ògiri mọ́ra ó sàtàrí lùkẹ́ ó forí lọ́pẹ́ ìgbàgbọ̀n ìgbàgbọ̀n kàràbí ọkọ̀ tuntun àlàkalẹ̀ ń tó sùnmọ́re. lákàáyé ọ̀sìn mọ́lẹ̀ ọlọ́mi ńlẹ́fàjẹ̀wẹ̀ ẹ̀jọ̀mọ̀lúwẹ̀rán koríkorò tí rútòtò tẹrùn ogún ni wọ́n sì wọ̀n sọba ogún ni wọ́n sì wọ̀n sì jòyè ogún ni wọ́n sì wọ̀n sọmọ aráyé ọmọ aráyé abojú pẹ́tẹ́ bàbá bá ló wọ́n pa mí ògún àsìpọ́ba ó pọ̀ ògún èmi ò tí ì rí ẹni ó èmi kú lórí gbogbo ẹni tó ní ikú ikú parú wọn obi àbàtà ni ó bọ̀rọ̀ sólúwẹ̀ lọ́rùn ọ̀tá tó ní ikú akú wọ́n dá tí ikú tòun tó gbóró gbogbo àwọn tí ń dìtà mi wọn kú bábò tí kú tòun ti rọrùn àrùn òkúta bàǹbà tí ṣaláǹgbá pèsè ni mi ikú mi ní korona lákàyé mọ̀ ń lọ ogún ṣàtìlẹ́yìn mi o gbogbo àlàyé òbí pátápátá ni kópa ọ̀tọ̀ ní yọ tòkú á sí èdè lẹ́yìn ọmọ òrukàn wàá ṣàtọ́nà mi o ṣáájú mi kò sì kẹ́yìn mi. lágbára ti bú ògúnyè lágbára ti bú ògúnyè ògúnyè. ayúnre abọre ìkọ́kìkọ́ bálá ìkọ́kìkọ́ mejò lọ́nà ajayi lọ́mọ́rógun jagun ẹ̀kọ́ gbóná àjàyè lọmọ orogun jagun ọkà nínú ìkòkò wà á lọre wà á bọ̀re o rárìn fẹsẹ̀ sí o rárìn rà bí akọ ológbò bẹ́ẹ̀ ni mo sọ. a fojú mi sọ́nà. o ṣe wọn yá mi àyà rẹ bá dùn kọ. èmi náà pẹ̀lẹ́. lọ́ọ́ ẹ wọ oríṣà. Pọ́kí padà padà ọ̀nà àlàáfíà yìí lọ́nà àjàyè má gbàbẹ̀ mọ́ ọ̀nà bí ni ó gbà. ọ̀dọ́ tàgùn lò sí orí pé iná òun ti ń kú lọ. ọ̀pẹ̀ kí ojú mọ́mọ́ dìde àwa jẹ́ ká balógun. ìlẹ́kọ̀ọ́ lóògùn nítorí mi níbi ni. ògbítẹ̀ nítorí mi níbi ni. ọmọdé ló ní ikú. ogun ajé náà ẹ̀ má gbọ̀n wọ́n rẹ̀ o. kọ̀ǹkọ̀ ẹ̀bìnà ní mọ́dà kọ̀ǹkọ̀ ẹ̀bìnà ní mọ́dà wò sẹ́ mú fagbá bẹ́ẹ̀ wò sẹ́ mú fàwo mo ti dáwé kí la fi mi ṣe ọ̀yà gẹ́rẹ́ ní kò mí kì í sọ ni bábẹ́dọ̀lá kò lá ọ̀la ọ̀la ọ̀tá ní ayé. ọ̀pẹ kí o ọjọ́ ní pé ìpàdé kèéjì náà lóde bá mú yànlè yànlè lálẹ́ ọjọ́ tí ó lọ fẹ́bìnrin kọ̀tọ̀ tí tó bá gbàgbé lúlò oṣù àlẹ́ gbàgbé wíwọ́ kò sì ní gbàgbé ojú àgbámọ́ gírí lábẹ́ apẹ́pẹ́. ìyá ń jí ọ gidi. ọkàrẹ̀lá yóò dà fún ẹ ìwọ ni yóò jẹ kò ní yí òun. àṣẹ àṣẹ. ọpẹ kí ògùntẹ̀ mo náà wá kí mi ni àbọ̀ wá bá mi jà ìbọn tó yìn wọlé ń dọ́tọ̀ ológun àwọn ológun àwọn kíra wọn bẹ́ẹ̀ ló jẹ́ ń béèrè. wọn wá bọ́ ṣeré ògùntẹ̀ ah! nítorí pé kí ni mo wá bù ọmọlẹ̀ ń gẹ̀rúgẹ̀rú ni torí gbogbo rẹ̀ ti ń bẹ lábẹ́ dúkúdùkú ìníbò mọ̀lẹ́ gẹrugẹru. àá ah, ah, kò yẹ kó rí bẹ́ẹ̀ ọ̀pẹ kí ó yẹ kó mọ̀ wípé ọmọ bíbí inú olúfẹ̀ àtẹrú olúfẹ̀ wọn gbọdọ̀ bára wọn jà ìwọ sì wá dojú ìjà kọ mí ìwọ ọ̀pẹ kí. wọ́n fojú ànáwó kú ni wọ́n sì lẹ́ni tó bá fojú ànáwó kú àgbẹ̀rẹ̀ ọ̀bọ̀ lásán. ìwọ ah, àrántí mi kìnnà yóò. ọjọ́ nípa ìpàdé yìí jìnnà. ọba rántí pé kí lè dé mọ̀. ẹtí kò tẹ̀ lórí ẹ̀rẹ́ akẹ́kọ̀ọ́ tẹ̀ lórí ẹ̀rẹ́ akẹ́kọ̀ọ́ tẹ̀ dúkọ̀ tẹ̀ lórí ọkùnrin. gbàgbọ́dọ̀ bàbá lẹ́kọ̀ọ́ wà bọ̀ ṣeré jẹ́kọ̀ọ́ kogun náà kogun náà kogun. paki. ògùn tẹ. paki ògùn tẹ ń ṣe ẹ̀ṣọ́ mi lófò. wọn wá bọ̀ sí è. lónìí wọn ṣe àpàtà hàn tí wọn fàṣọkú tí wọn sì bù ọ́lá tí bàbá rẹ ò tó dánwò. èmi lèmi kọ́ wọ bí wọ́n ti ń yìnbọn èmi ni mo kọ́ ọ lóògùn ìwọ máa ń tí wọ́n ń gbè lóògùn. àlọ́ ló ń pa. olùgbègì àjànà olùfẹ́ ọkùnrin rárá tí wọ́n bí omi ọkùnrin àdàntẹ́rẹ́ tí wọ́n tọ́jú falẹ̀ yìí báyìí ló ní bá fẹ́gùn nígbà tẹ́gùn sókó pọ́nwó lásẹ̀ lẹ́nu ìfalóyìn ọdọ́ kí lásẹ̀ lẹ́nu ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ní kitikiti yìí ilẹ̀ Gila, gila, ọgbọ́dọ̀ balẹ̀ o olúwa mi ọgbọ́dọ̀ balẹ̀ o. tí gbọ́ ti jù. igbó jẹ́ ìlú mìlìdì. ẹ pàdánù ni. ẹ dúró mẹ́ bí ológun a gbọ́dọ̀ lápapọ̀ títí ká má kalẹ̀ a sì gbọ́dọ̀ lànà gàràgà má kàn jà. tá a bá gbáwò rán gàgà àforí ẹ̀ sọ́bì kan ni. mo jẹ́rìí ẹ. àforí ẹ̀ sọ́bì kan ni. mo fẹ́ kó o fi burú pọ̀. eré àwọn tó tọ́ dàgbà burú. fogun tẹ. mo fẹ́ kó o tọ́gbọ́n inú rẹ dá ọmọ wípé ọyẹ́ ló mú ọyẹ́ òsára ìrísẹ̀ ìrì ọ̀sẹ̀mọ̀ ìmọ̀ ìlókè akọ àparò olóògbé lórí sásásá ńlọ́fọ̀fọ̀ lọ́fọ̀ ọ̀dẹ́wọ̀. ajá sí ni a ò tí mọ̀ dẹ́sẹ̀. sẹ́mi lajá. abo sí ni a ò ní ọ̀rọ̀ lọ́rùn. níwọ̀ yìí agodongo ẹ̀sìn rẹ ò tí ì mèrè sa. kọ̀m̀pútà ọ̀bẹ̀ kò ní pé ká yẹ. sáàbò ní lọ rájẹ mọ. ṣé ìwọ òrìṣà èèwọ̀ èèwọ̀. ọba kú kọkùn ní lọ́mọ àlè. mo dé mo wá bù ọ mọ́lẹ̀. balùkóso ṣe gbàrà wọn mọ́lẹ̀. tọ́ba tó wúyàn kẹ́yìn mo dé mo wá bù ọ mọ́lẹ̀. agínigíní bíi tígbẹ́ ti jẹ́ gbẹ̀gùn náà ẹnì kan bá jégéjégé lọ́rùn ọba sá olórí lọ́bọ̀ yéé ìjà mi jẹ o yéé yéé yéé ògbítẹ kí ló dé tó fi fẹ́ pa mí. ọ̀pá-gíla ọ̀pá-gíla ọ̀pá-gíla-gíla. kí ló dé tó fi fẹ́ pa mí. Àtàkì èmi kọ́ mo fẹ́ pa ọ́ èmi sì kọ́ ló yẹ kó pa. káwa ni. kábíyèsí olúwa mi tọ́ba làṣẹ ẹ̀yin náà mọ̀ wípé iṣẹ́ tí àgbẹ̀ bá rán ọkọ́ ńlọkọ́ jẹ́ èyí tí yànnà yẹ̀nà bá rán àdá ńlàdá ó ṣe é pa mí láṣẹ àṣẹ tí mo fẹ́ pa ọ́ rèé ṣòro ọmọ tí ń pè lọ́pẹ̀ kí n tí mo ní ọkọ sí ogun lọ́dọ̀ rẹ̀ mọ́tàn síjà ẹkùn ni o mo sì fọrún ṣiṣẹ́ sápò rẹ̀ ìdí ni pé ọmọ mi ń dójú tì mí ojúmọ́ ọlá ń bà mí lórúkọ jẹ́ bí gbogbo ọmọ ọlọ́lá ti wà ń lu ìtò ọmọ mi ọ̀fẹ́ o àfọmọ adẹ́tẹ̀ lásán lásán tí n bá wá ní kí n gbé ìgbésẹ̀ kan inú ọmọ yìí ó dùn ó fẹ́ ti bẹ̀ bá lórúkọ jẹ́ mo wá fẹ́ dọ́gbọ́n lo àyè nìkí fún un ọpẹ kí mm. mo fẹ́ kọ́ bá aran ní ìwò ẹ̀sìn. ìwò ẹ̀sìn. bẹ́ẹ̀ni. kábíyèsí olúwa mi mm-hmm. láhùn mi ní bàtà ké ló tún bí n bá ń béèrè òǹjiyàn odidi èèyàn ní jẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ o ọ̀run àrèmọ bọ̀ ni mo fẹ́ kó bá ràn ìfẹ́ kó jagun àjàyè o ogun tí mo ní ọwọ́ akọ́ lọ́dọ̀ rẹ̀ kó lè bá ń pa kókó sógun rẹ̀. kábíyèsí olúwa mi èyí hmm? ló kéré jù ṣèbí kú lásán ni ah. ṣé mọ̀ wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí obìnrin ò mórè ayé rẹ̀ ò sì mórò bóyá òkú rẹ̀ mórò n ò lè sọ ló dáfẹ́ lẹ́sẹ̀ kò kọ̀gbẹ́ ẹ̀ tí ń fojoojúmọ́ wà ní tí ọ̀sán nù kiri ẹ wò yóò kú ah. ibi tó bá wẹ̀ fúfú lẹ̀lẹ̀ ní darí ewé oko gbà ibi tó bá wù yín ní kẹ́ ẹ rán mi mú jẹ. òun tẹ olúwa mi tó o bá ti lè gbìyànjú tó o bá bá ń pa ọmọ òun sójú ogun àkọ́kọ́ tẹ́ ẹ bá kọ́kọ́ lọ <laughs> ẹgbẹ̀rún ọ̀kẹ́ ni ó jẹ tiẹ̀. abíyèsí olúwa mi kò ó ti di ṣíṣe. kò sí mi dùn. nǹkan tí ó ṣe ológun ọbẹ̀. ó ti lọ́ọ̀gùn ọbẹ̀ o. wọ́n máa ṣe o. ọ̀wọ́n rí onílé ló máa rí àjèjì òmẹ́sẹ̀ ẹ̀bẹ̀ àjèjì kan fòru wọ̀lú wọn ni kó máa wálé ara rẹ̀ yòókù. yẹ́ẹ̀ aṣọ ní ká gbójú okùn dé ọ̀jẹ̀ ní ajá. ẹ má dúró ẹ má dúró ẹ má dúró yẹ ẹ má dúró. arigini arigini arigini gini wájà. yẹ ó di ilé ọ̀nà tí mo tọ̀ ó di ọ̀nà ọ̀la. ọ̀yìn sí oríire. Nínú fún mi o, mo máa ṣàpọ́nlé. Mojúmọ́lá iye ìwé wo ló wá ń ṣe bíi màjèṣin sí ṣé ẹ̀yin ìyàwó àfẹ́sọ́nà ló sì ń pera rẹ ni ẹ̀yin mọ̀ sí ìyàwó àfẹ́sọ́nà mọ̀ ọmọ àti dìyàwó inú ilé mi ọmọ àti dìyàwó lọ́dẹ̀ mi tí mo fẹ́ ní iṣu lọ́kà tí mo sanwó orí rẹ nígbà tó wá mú àkànpọ̀ tó kàn pọ̀ tó tó tó wégele bí ẹni tí ń lo òde ní ìdàyí ẹ dákun obìnrin bí bá ń múra báyìí ńgbò làkọ́bìrì ò ní pẹ́ lájùlé ọ̀run má má má ṣe bó ti ń ṣe yìí má jẹ́ ń fowó jóná ẹ Eh, eh, ẹ ọmọọba ìwọ ni ń bá sọ̀rọ̀ ẹ ọ̀dà ọ̀rọ̀ rẹ yé mi ọ̀rọ̀ rẹ yé mi ẹ bí wọ́n bá kọ̀ tí o ní o túra lẹ̀ mèbè mi ti mọ̀ náwó wọn ó sì sún mọ́ wọn ó sì tún gbogbo ara rẹ wọn ó sì bá lé ọ̀hún tí ò lé ọmọ àgbọ̀ bàtẹ́ ń délé bàtẹ́ ń délé ọkùnrin tó bá bà á lè yàwó rẹ̀. kí ló ń fi ọlọ́ni tí àbí kí ló rẹ gan-an ẹmu gbà mí ìwọ náà mọ̀ fẹ́ mọ̀ ṣe bí ọkọ ìyàwó nù ah. ilé pìpì rẹ fẹ́ mọ̀ ṣe bí adìyẹ àwòdì òkè rẹ tó rí jàpá tó ń rán bàbà ṣé ìran bàbá rẹ gbálaba orí ni ọba ilé fowó rẹ kàn mí sọmọ pé ìfẹ́ràn rẹ tẹ́lẹ̀ eh. ìgbàgbé ọbẹ̀ sí ọ lára ni ìbọn tọmọ ṣe nǹkan oṣù lẹ́gbẹ̀gbẹ́ ni. Hmm? Hmm? Hmm? pẹ̀lẹ́. aya mi ẹmu yìí sì jọ̀sà lẹ́nu mi. ẹ <laughs> ibẹ̀ ni ni bíi tàgbàdo ajá balẹ̀ lẹ́mu tẹ̀ wò ẹ́. mama kúrò lè fi bọ́ lóòótọ́. ẹ mà ti fẹ́ jẹran yín kanlẹ̀ hmm. àbí kí bá yín mú sí wa. ẹ ẹ náà ti pẹ́ torí pé ọdẹ ìjẹun lásán ni oṣù eh. ìpolówó ìjàsá. ẹ jẹ́ ẹmu sí wa. a ní ọmọ sí ìjẹun ṣé bí bàbá tó fẹ́ jẹun á tún jẹran mi. kò burú. ó ti tó. olúwa mi ṣe tiẹ̀ rí bí òjò funfun inú agbe bá ti ń lọ <laughs> tí èèyàn sì ń fi ẹran ọ̀tọ̀ yìí lọ dáa jù àwọn eléré ibú ọdẹ tí ìwé rẹ̀ rẹ̀ pánú pápá. ìyẹn òṣìṣẹ́ lọ́rọ̀ tí a. ah elédè ò ní jẹ́. ọmọ ọdẹ ò ní wọ̀gbẹ́ kọ́mọ ẹran má sọnù. ẹ kódà ìyálà ìyá rẹ gan yóò sì òfò. <laughs> olúwa mi àmọ̀ràn tí ròyìn ogun aládìẹ fún yìí ní ọ̀kọ́kọ́ máyọ̀ fọ́ta níbi òkè gbẹ̀mí lórí hmm. ah, olúwa mi ní gẹ̀rẹ́gẹ̀rẹ́ bíi odò amúnimófìkì. mófìkì. ibẹ̀ la ti pàdé ogun aládìrẹ. Hmm. a ṣe wọn bí alẹ́ sọ́jú. bẹ́ẹ̀ ni olúwa mi arún wọn ṣuṣu apoyúnú kódà apàṣẹ́dì afọwọ́n bí ẹ ń fọgbá bàbá mi afọ wọn bí àwo tán ganan ni. táàkì olúwa mi. ẹ ṣeun. àwa láàmà kó ogun ogun mi wàá kó. àṣẹ olúwa mi Ṣakíọlá. bàbá àlejò kan ní mbèrè yín. àlejò àpò àbábọ. abo ni. ṣé ọbẹ̀ ṣe ogun wa ni. èmi wàá mọ àmọ́ bíbí tí ń wọ àwọn òní àwọn ń di èèyàn àwọn jẹun tó lè gbéṣẹ́ wa àwọn wàásọ wa àwọn wàásọ ràn gbèsè wa nù. ní àwọn àwọlé bọ̀. ọ̀pẹ̀ kí o oníbà abádẹ́bí àtàgbọ́kẹ̀kùn a máa sọ pé àjíbówú ní ìsàlá àgbẹ̀dẹ ọ̀run kóró kóró àwọn àsìkò fílẹ̀ ìwìrì fákàbíkì fákàbíkì ẹ̀dá gbẹ̀rẹ̀gẹ̀rẹ̀ ní ìsàlọ̀ sẹ́kẹ̀sẹ̀kẹ̀ lóde fẹ̀. ìwọ lọmọ olúwa mi kì ọ̀pẹ̀ kí. kò wá sólúwa mi bẹ́ẹ̀ ta ni òun wájú mi ta ló ràn wá tí ó sì nà ní ẹ wọ ajáwájú ilé ẹkùn bájá bá wọlé ẹkùn yọ pẹ́ dẹ̀wẹ̀ ìtọ́kìnì wọ́n ṣe kọlù bájá lẹ́kùn bá wọbẹ̀ yọ dẹ̀rẹ̀ ẹ̀dẹ̀ níwọ̀ ìwọ àti bàbá rẹ̀ adélọ́ba ẹ̀jẹ̀ kankan méjì èpè ni ẹ̀yin kìkì dáa pé wọ́n sí lé ẹ wá gbòyè lẹ́yìn mi ẹ mọ́ká ẹ fi dolúwo ẹ mẹ́rẹ̀ ẹ fi jápẹ̀ náà ẹ wá má di òkòkò ẹ fi jẹ̀yà lóde ẹ̀ràn mi sẹ́ẹ̀dé tòrótòró ẹ̀ràn mi sógun ẹ rò pé wọ́n kú kí n tó dé ṣé bẹ́ẹ̀ ti ṣèyàwó lẹ́yìn mi wọ́n fi ọ̀pá lóko fún mi. ewọ ewọ ọfisa ewọ ọpẹ kí akin ah, ah, lójú ogun ojónú lé ni o. Ah, olúwa mi ẹ dákun ẹ má ṣe wàhálà ẹ jẹ́ kí n yìnbọn fún níbi títí mi. ẹ jápa ẹgbẹ́ nu yín lọ. olúwa mi ẹ dá wa dá apá nǹkan náà pọ̀sùn nísìnyí. Ah. Ah. Ah, arábìnrin àyà máa kú ọ kí ló wá dé àyìn. ìyá wa ìfẹ́ mi ni ayọ̀ mi ni àwọn òbí mi lọ pàpà tó parédà tó sọ ọ́ dìbí mo sì ti gbọ́ pé rẹ̀ kan ló jẹ́ ń wá bí ayọ̀ mi wà á. ọ̀pẹ̀kì fèsì sọ̀rọ̀ tó sọ. sáìtì wà níbi tí a sin màmá yín sí àwọn èèyàn ti ń lọ síbẹ̀ yẹn wọ́n ti ń dalẹ̀ síbẹ̀ wọ́n ti fẹ́ sọ ọ́ di orí àkìtàn. wow really. yá ó dẹ̀ ń bí mi nínú inú wa wò pé báwo la ṣe máa ṣe láàrin àwa mẹ́tẹ̀ẹ̀ta ká túbẹ̀ yẹn ṣe ká kọ́lé gidi sórí ẹ̀ ká dẹ̀ yọ àyè tí Bera Grande yẹn wà ká yọ sọ́tọ̀ kí ó ṣe é wò kó dùn wò kó wojú rí dáadáa àbí kí nìkan tí ẹ ní mo sọ. nǹkan tá a máa ṣe ni pé èmi àti Múbọ̀ àjọ jókòó àjọ sọ láàrin ara wa à á ṣe cost implication iye tó máa ná wa tá a bá dẹ̀ ti ṣe gbogbo ẹ̀ tán àjọ pín olúkálùkù àfọwọ́ mú èyí tó bá kàn án bẹ́ẹ̀ ni so ẹ má wọrí. ẹ bá fẹ́ kí n dá sí no problem. <laughs> but Rẹ̀mílẹ́kún kí ló dé ṣé ò ń gọ̀ sí ṣé o kàn ń gọ̀ sí i lójoojúmọ́ ni èmi ló ń ṣọwọ́ sí báyìí tó ń náwó sí sí báyìí pé èmi àti ẹ̀ àjọṣe kọ́ọ̀sì àjọṣe hmm. láàrin ara wa kí ló dé tó o kàn tiẹ̀ fẹ́ fi ìgbà kankan ní respect rárá àti rárá <laughs> kí ló ń ṣe gangan náà. Hmm no kí ló ń gbẹ́nu ẹ̀ náà kí ló máa ń gùn ẹ̀ ah ṣé o ti gbàgbé pé mo ṣáájú ẹ̀dẹ́ láyé ni kò bá jẹ́ ọjọ́ kan péré báyìí ó ní mo gbà lọ́wọ́ ẹ̀ mo si jú ẹ lọ ní gbogbo ọ̀nà. Hmm. so respect to bá to sí mi o ni kó máa fún mi. Hmm. Hmm. ẹ ẹ wo le bẹ́ẹ̀ now. mo lè bẹ̀ kí lè bẹ̀ fún ṣé tí mo ṣe nǹkan tí ò dání tẹ́ ń bẹ̀. ṣẹ́rí gbogbo ṣẹ́rí gbogbo ilé tẹ̀ ń pè wá fún èmi ò rò pé na ní ìdìnnà ṣẹ́rí ìyá ẹ̀ ṣẹ́rí bẹ̀rẹ̀ grand ìyá ẹ̀ ìgbà tó ṣàwà láyé o ṣàwọn máa ń gbèlè yìí so kí ọwọ́ pè mí fún ṣe bó lọ́wọ́ lọ́kọ̀ olówó lòun náà kọ́ lọ tún gbogbo ẹ̀ṣẹ̀ náà kí ẹ pè mí sí fún èmi ò ní owó kankan tí mo fẹ́ lẹ́nu kan kọ́ lọ ṣe fúnra. ó yẹ ní ní owó yẹn ni mo ah. ń bọ̀ ah. bẹ́ẹ̀ ni mo sọ ó ní ní ni wàá kàn lanu báyìí wàá kàn lanu wàá ah. wàá má vomit rubbish lẹ́nu kí ni gbogbo ọ̀rọ̀ oṣù tó sọ yìí ṣé kò ṣe ìyá méjèèjì ni ọ máa ṣe ẹ ọ máa ṣe ẹ ọ máa ṣe ẹ ọ ti ẹ̀ mọ olówó lọkọ ẹ̀ torí àwọn wá sọ̀rọ̀ sí mi ọkọ sí mo ṣe lè wá wù kó ṣe kó wá jọ lówó tó inú ilé tèmi lẹ́yìn lórí ọkọ ni ṣé ni mo ní kó má ṣé ni mo ṣé ni káàbọ̀ sílé èmi Kítan Ojútọ́lá. inú mi dùn láti pàdé ìyàwó àfẹ́sọ́nà mi. ẹ káàbọ̀ ṣé dáadáa lè dé. ṣó yẹ kó rí bẹ́ẹ̀ mo lè wá ẹ títí títí tí mi ò rí ẹ. jẹ́ ìrìn àjò ẹ láti gbàrà òkè dé òkè igbó tó fi dé Ìgbòho gangan fúnra rẹ̀. ṣùkúṣùkú tí mo ṣe ní alẹ́ ọjọ́ yẹn mi ò ṣe wẹ́rẹ́ látijọ́ tí mo ti délé ayé. school school èmi ló tún jẹ́ school school. kí ló dé kí ni. mo fẹ́ ṣe school school ni. school school school school kọ́ school school ni. kí ló wá ṣe. mo wá ṣe ẹ̀rọ ayárabíàṣá mi. Ah, ìbálòpọ̀ ẹ̀hẹ́ kí ló sọ kó ṣe. ó jábọ̀ ni aṣẹ́wó ni ẹ kí ló wá dénú ìjà ní ìyá rẹ bí wọ́n ti ẹ̀ mọ́nú àkùtì aṣọ. o léyàwó títí títí títí tó fi tẹ̀ mọ́nú àkùtì aṣọ. àìfẹ́ náà ní sùúrù. báwo lọkùnrin ṣe wọnú lé. èmi ò mọ. èmi ti mọ̀ pé ọjọ́ òní nìpẹ́ wáyé pẹ̀lú rírí ọ̀rùn tẹ́yìn méjì yan láyé. kí kálukú yà jẹ yún ẹ̀yìn iṣu ni o. mi ní tó bá kú lójijì èmi ni mo wá ń jẹ o. ṣé wọn ò dáná sí àwọn mi lábẹ́ ni. ṣé dáná sí lábẹ́. ṣé ọmọ yìí náà ṣé òun máa fi sí fún.